ìgbésẹ̀ lẹ́yìn tí ó wà lákọọ́lẹ̀ sí ọwọ́ rẹ̀ ní ẹlẹ́ẹ̀kẹrin ọ̀kan ni yóò sì kẹrin àwọn wà lẹ́yìn ilé tí ọ̀tẹ̀ ti ìtú wà ní ẹlẹ́ẹ̀karùn yóò bọ́ sí ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni gbígbọ́ ọ̀rọ̀ ọlọ́run látẹnu ẹni tí ọlọ́run ọba ti tàpẹ́lẹ̀ ọlọ́run ọba ọba tí ọlá rẹ̀ ga ó máa ń fi ìjókòó ó máa ń fi àwọn èèyàn kan sọ̀sọ̀ rẹ̀ gbogbo ìjókòó tí ò bá ti sí onímọ̀ àná ni ìjókòó yẹn máa ń dálé lórí ìjókòó wa lónìí àgbààfà nínú onímọ̀ tí gbogbo ayé ń wò yàtọ̀ sí pé gbogbo ilẹ̀ Yorùbá ń wò ọ̀nà ni fadilatu lẹ́tàrí dìtúrò tí àwọn olóyìnbó ń pè é pòtẹ́tọ̀ bí a bá sì kẹ́kọ̀ọ́ tó fi gba pòtẹ́tọ̀ ẹ mọ̀ pé wọ́n ní bí màálù ẹ̀ bó bá ti débì kan màálù gbogbo orí rẹ̀ fàáfin oyè téèyàn gbà lójú ọ̀nà ẹ̀kọ́ onáàlú èèyàn olè jẹ́ ìmáàmù kátó sọ wípé kí ló tún kù òkú oyè náà nà. ọmọ akẹ́kọ̀ọ́ wa ọlọ́run ti ṣe ìmọ̀ nírọ̀rùn fún wa tó sì rọ àwọn náà fún ìmọ̀ láti tìlẹ̀ ni lójú ọ̀nà ẹ̀kọ́ yìí pàápàá jùlọ ní ìmọ̀ ẹ̀sìn táwọn Yorùbá ń pè ní kéwú ọlọ́run ti ní kí wọ́n dé dúró wà rẹ̀. ṣùgbọ́n tó ti jẹ́ tọ́píkì tí wọ́n kọ́ àsọ̀rọ̀ lé lórí tó jẹ́ kọ̀tíyà sáà ni tó ti wà sáríyà wọ́n tó ń ṣẹlẹ̀ sí gbogbo wa débi wípé àwọn èèyàn nígbàgbọ́ pé lásìkò tá a wà yìí. kò sẹ́nìkan tó ti fọ kàkà mọ́. Ànábì ìtọ́lá wọn rẹ̀ kó máa ọba ó sì jẹ́ kó yíra wípé ìnà awọ́lẹ̀ máa yóò rí fáwọn ọmọ nìkan. ń tá àkọ́ gbé kúrò nínú ẹ̀sìn yín ni. Àmánà ara ẹ̀sìn ni. Ṣùgbọ́n náà làákọ́ sàbẹ́kù rẹ̀. Wáyé ṣé ó ti tán pátápátá ọlọ́run ti ka kó wípé ó kó má bọ̀ torí pé tó bá ti tán anabi ìfẹ́ ọlọ́run ọ̀la rẹ̀ kó má bá ó ní ìdá àtòwí àti àmàna tó àtàbírí sáà báwọn náà bá ti di ní ti àńlá láre àwọn àfáwọn máa tù mọ́ a. ní àyíwá ní barawa lákòókò nígbà tó jẹ́ wípé wọ́lá yìí náà bí ó ka mìtìlọ́kọ̀bí ó ní nǹkan làá jẹ́ kó ṣe é ẹni tí ọba mọ ìyàtọ̀ láàrin nǹkan méjì tí pípé rẹ̀ jọra wọn àbí jù bẹ́ẹ̀ lọ bàbá ní ìtọ́ ta ní ìtọ̀ tẹmọ̀ pé ó jọra wọn ẹni tí ìṣe Yorùbá ní ìṣèjọba gbọ́ méjèèjì ó lè rò wípé kankan náà ni bó ti wá rí náà nù níbi gbogbo èyí tí wọ́n bá wa sọ lónìí yóò jẹ́ kí a mọ ibi tí nǹkan dé dúró àmọ́ náà lábí mọ mùsùlùmí tẹ́lẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ wa tá a wà yìí a mọ̀ pé kì í ṣe hamalatu jihadiya ní a fi ṣe tàhírù rẹ̀ pẹ̀lú pé ìsìlámù wọ̀ lóyún. àmọ́ àwọn alámọ̀ọ́nà náà àwọn oníṣòwò àwọn àgbẹ̀ àwọn arìnrìn-àjò àwọn ní àmú ìsìlámù wọ̀ lú. bóòlù tó wá di wípé lónìí àmọ̀ sọ pé àmọ́ náà ń gan-an ní mọ́sálásí ìjà ń bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ àmọ́ náà nínú ìlú ìjà ń bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ àmọ́ náà àwọn tó ń ṣèjọba wàhálà pọ̀ lórí ọ̀rọ̀ àmánà nílé ẹ̀kọ́ àti ilé kéwú ni o àti èyí tí ìfẹ́ ẹsẹ̀ tí ọlọ́run ni ìjà ń bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ àmánà ìyẹn la tó wà wò wípé lónìí bí ẹsẹ̀ ṣe pé tójú pé tẹnu kò yìí kó jẹ́ wípé nǹkan yìí ni àwọn àgbà wà lójú ọ̀nà ẹ̀sìn ni wọ́n bá wa sọ kọ́lọ́wọ́n ọba ọba tí ọlá rẹ̀ ga tó fi ń ṣe nírọ̀rùn fún wa látẹ̀yìnwá títí gbòmí ó túbọ̀ ṣe tòní náà nírọ̀rùn fún wọn jù bẹ́ẹ̀ lọ àti àwọn míì tó tún máa tẹ̀lé ọlọ́run ọba kó má jẹ́ kí wọ́n sì í kó sì wọ́n já wa náà sì í gbọ́ tó bá dídá ògbé ìdàlẹ̀ jáwọ́ ibi tíyan sí gbẹ̀sán rẹ̀ kó jẹ́ kí gbogbo wa ká gbogbo ẹ̀sán dáadáa ni ọlọ́àjọ kan sọ ọlọ́run. ọdún ìlọsí ṣẹ́sì àlámà نرحب بكم في هذه الجلسة ونقول لكم أهلا وسهلا ومرحبا بكم فتفضل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 صلوات ربي وسلامه علي أما بعد adúgbò fọlùwọ́ba wa atọ́rọ̀ àlékún ìkẹ́ ọlọ́run àti àánú rẹ̀ kọ́ba ọ̀gá àtẹ̀mí àtẹ̀yìn anabiwa muhammad sallallahu alayhi wa sallam kọ́kárí gbogbo àwọn ará anabi gbogbo àwọn sọ̀hábì anabi wa muhammad sallallahu alayhi wa sallam. ọwọ́ àkàn bẹ́ẹ̀ ọkàlì gbogbo ẹni tí bá ń tẹ̀lé lánàá anabi náà sáńpè ní sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam tí ó fi dèjọ́ ọ̀gbẹ́ǹde àìsèyàmà. gbogbo wa bá ti jókòó ń bí lónìí ọlọ́mọ́sá àjàmọ́ bẹ́ẹ̀ ní àwọn olóríire báyìí àtẹ̀lá nẹ́bì lọ́kankan àtẹ̀lá nẹ́bì ní kọ̀rọ̀ àwọn abá nẹ́bì wọlé ọ̀la àbá wọlé ọ̀la bí ibnillahi ta'ala. mo kí àwọn bàbá wa ní ìjókòó lápá ọ̀tún mi bí yìí lápá àlàáfíà mi níwájú lẹ́yìn mo kí gbogbo mùsùlùmí ìlú ẹ̀dẹ́ yá àdámi lọ pé inú àwọn ìlú tí inú mi máa dùn láti wà ń bẹ̀ láti wá sọ̀rọ̀ ọlọ́run ọ̀kan pàtàkì nílùú ẹ̀dẹ̀ yìí jẹ́ èyí tí mo bá lónìí náà ń tún fi rinlẹ̀ ntí mo máa ń pa ìlú yìí nípa àkàfún ọ̀rọ̀ ẹ̀sìn náà ni ọlọ́run wa ní gba ṣíṣe bẹ́ẹ̀ lọ́wọ́ yín ọlọ́run ò ní jẹ́ rápadà sí ibú onídàá náà rápadà sí ibú ńlọrin àti gbogbo olùmùsùlùmí ayé mo kí his excellence the governor of Ọ̀ṣun state àbí the state of Ọ̀ṣun àbí torí kámẹ́rà mi bẹ́ẹ̀ yí mi the state of Ọ̀ṣun kọ́ra bíjọ́ mẹ́rẹ́ bí ọ̀sẹ̀ kan sẹ́yìn mo wà ń jòkó kan pẹ̀lú ìfẹsẹ̀lẹ́sì the governor náà mo ṣe wí náà mo náà adájọ́ àti yín pé o the state of ọ̀ṣun heavily represented here today ẹni tí ń sojú wọn wọn láwọn aláàjì wa benjamin ọlọ́wọ́n san ilé san dáadáa a kí wọn gẹ́gẹ́ bí ipò tí ọlọ́wọ́n bá gbé wọn sí. Si ọlọ́wọ́n bá ní bá ní tó ọlọ́wọ́n bá bá wọn tó kò ní jẹ́bi ọ̀dà wímọ́ wọn lọ́wọ́ ọlọ́wọ́n ṣàlékún fàyàbalẹ̀ oore oore tí ó pọ̀ lásìkò tiwọn yóò jẹ́ kó orin náà wá kárí gbogbo àwọn aráàlú ẹ̀dẹ́ nìkan tí wọ́n ń jẹ gómìnà lé lórí gbogbo ará ọ̀sùn pẹ̀lú ọlọ́wọ́n jẹ́ kí oore yìí ó kárí ẹnì kọ̀ọ̀kan wa àwọn bàbá wa tí wọ́n ń ta lónìí mo fi yín irú chief lọ́jà aró eléyìí náà lọ́lọ́wọ́ jẹ́ ẹ máa jẹ́ o ọlọ́run ní járí yín bí omi yọta forí eléyìí ọlọ́run ọba tí ọ̀sẹ̀ yìí náà lẹ́ni tó ṣe é pè àìní ṣe é pè má ọlọ́run ní kọ̀ọ̀bí ẹ̀sìn ọlọ́run níjẹ́ iná orí tẹ́ ẹ̀ fi ní dárú ìjókòó dáadáa báyìí lóhùn ọlọ́run níjẹ́ iná orí yọ wá sàlékún orí yín yọ sàlékún arúgbìkì yín yọ sàlékún ìdáyà yín àtẹnukọ̀ọ̀kan wa náà. wọ́n láwọn bàbá wa mẹ́rin bẹ́ẹ̀ àwọn tó wá ní bàbá agbàlejò àgbà dọ́tò àtàbí ẹ̀kú onílé bàbá aranjínú mi máa dùn ìṣà ń bá kọjá lọ́nà bíi tí n bá ti wò ó ìlú méjì mo máa ń rí lọ́nà fún yọ̀ọ́ àgbọ̀ wà ní ìwò náà the muslim hospital àbí kọ́dà àwa náà ń bẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ pé àwa náà wà muslim hospital kan yọ̀ wọ̀ ẹ̀kú yẹn dú ẹ̀kú yẹn dú ohun tí ẹ ṣe yìí ẹni ọba mọ̀rú yà mùsùlùmí nàìjíríà ti jẹ látàrí àwọn ọ̀nà tí ó wà direct láti kóyàn fóònù ẹ̀sìn nírú ọ̀nà ètò ìlera nírú ọ̀nà ètò ẹ̀kọ́ àti gbogbo tí gbogbo rasidi fi di richardi yọ mọ̀ pé n táwọn dọ́kítà àtàbí ń ṣe ń bì àti gbogbo ibi tí wọ́n ti ń ṣe wẹ́ ọlọ́run mi pè yín pa o ọlọ́run máa pè yín o ọlọ́run máa pè yín síwájú sí i ẹ̀kú ìyàlú bàbá ẹ̀kú oríire lẹ́ẹ̀kan sí ẹ̀yin ní sì ń kí ọlọ́run tí oró lórí báyìí kàn yín ọlọ́run obìnrin náà kalẹ̀ ọlọ́run obìnrin náà kalẹ̀ yóò jẹ́ kí ẹ tún dàgbà dàgbà jù báyìí lọ lójú ẹ̀mí yín náà dáadáa náà pọ̀ yọ pọ̀ yọ pọ̀ ọlọ́run wa ní jẹ́ kí ẹ máa padà sí àbúrò. àwọn bàbá wa wọ́n lẹ́yìn ní gómìnà mẹ̀kúrò ẹ̀yin náà ara àwọn tẹ́ ẹ̀ jẹ gómìnà lé lórí ẹ̀yin náà ẹ̀ ẹ̀ mẹ̀kúnnù ni pòfẹ́sọ̀ àbí wọ́n láyé àtijọ́ ọ̀nà ẹ̀já lọ sọ yóò ń gbà mí. ọlọ́run sọ yín lẹ́sẹ̀ dáadáa ọlọ́run tó pín iná ìlé ọlọ́run ní kàn lábùkù. ẹ dákun wọn dárúkọ àwọn kan náà fún ìrántí máa ẹ má bínú gbogbo wa lè yàn pàtàkì ń bì yìí gẹ́gẹ́ bí àlùfáà mi tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ti wí kí àsìkò ọmọ ti fi lọ tàbí ọ̀rẹ́ yọra wa bá sọ̀rọ̀ ọlọ́run níwọ̀n bá àsìkò tí olúwa bá yọ̀ǹda fún wa ẹ ẹ jẹ́ ń kó gbogbo kíkí náà papọ̀ lókù àmọ́ bẹ́ẹ̀ àwọn sẹ́ẹ̀fù mi ń bẹ ní ìmọ̀tòdé tí wọ́n fi lọ́ọ́ jòkó lẹ́yìn ìfẹ́ mi náà ní máa bọ̀ wá lẹ́wọ̀n báyìí àwọn àlùfáà mi ọ̀bí ìlàfi abdulrani ọ̀làgúnjú ọlọ́run tí ó ó ó sẹ́yìn dáadáa bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo tí ọlọ́run bá ṣe fún yín ọwọ́ àti ìtẹríba ó fi ìkónimára ó fi lọ́yàyà ọlọ́run fi sẹ́yìn lẹ́sọ̀ọ́ ọlọ́run ló jẹ́ bá padà sí ibú ọlọ́run ṣàlékún dáadáa yín o tí àwídùn kọ́ àlùfáà mi ni wọ́n sẹ́yìn màdídé jẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀ ṣe ń sọ̀kẹ́. bàbá sẹ́nu pé kí a bá mọ̀ dé a secondary school lónìí tó fẹ́ wọlé rí òun fẹ́ wọ jss one àwọn kan wá wà ní ss three ṣe ìdí mọ́ ìjìnlẹ̀ lórí ìdí ń bẹ láàrin mi àti ṣẹ́ka bulgari nù wàláyé làbí lọ́dún tẹ̀lé ọwọ́ muhyiddin college of arabic and islamic studies lọ́dọ̀ àwọn bàbá wa nídìí òrùngbó ńlọrọrin tọ́lọ́n fi wọ́n sànù gbogbo wa àwọn ni wọ́n kọ́ wa ń kí wọ́n kọ́ wa mo rántí dáadáa pé àwọn final year students lọ́dún táwa fẹ́fẹ́ gbẹ́sẹ̀ wọlé kíw ara wọn ni àwọn ṣẹ́fẹ̀ wa ṣẹ́fẹ̀ àgbẹ̀dáyì ìkẹ́rìbá wọn ni òjì ẹ̀ mọ̀ pé wọ́n jìnnà sí wa púpọ̀ ọlọ́run ẹ̀ wá ń tẹ̀ríba fún àdéhùn ọlọ́run lára gbogbo ẹni tí ń bá ń tẹrí ba ọlọ́run ọmọ tó ètò yìí máa ń tẹ wọ́n bọ̀ àlejò àyọ̀rọ̀ fún àrùn gbogbo ẹni tí ń bá ń tẹra rẹ̀ tí ń tẹra tí ń tẹrí ba tí ń rẹ́ra rẹ̀ ńlẹ̀ fọlọ́run ọlọ́run wọn máa gbéga ọlọ́run ṣàlékún àgbéga dáadáa fún yín. mo ti kí gómìnà wa kákí àwọn ọba wa nínú ìlà ọba wa ní ẹ̀dẹ̀ tìmíàbí ọlọ́run kọ́ ṣàlékún dáadáa tiwọn náà mo kí àwọn chief máa mú wa lẹ́dẹ̀ ẹ ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí ń bá wẹ́dẹ̀ ní máa rí wọn ìdí òní wọn bí lónìí àmì ẹ̀dá fẹ́ bá ń jíṣẹ́ pé mo kí wọn wọn ni wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ ni àwọn chief máa mú wa ní federal poli lẹ́dẹ̀ àwọn ti ránṣẹ́ sí mi pé àwọn wà níbi kan kí èsè ọ̀sùn lónìí mi ò kí n rí àwọn gbogbo àwọn tí mi máa rí jìnnà mi máa dùn pa ẹ̀dẹ̀ nìyí ìyá wa dáadáa kan ti láàárọ̀ yìí mo ní kí n bá ara wọn di lẹ́jọ́ àwọn wà ní múra ní o mo ní bọ́jẹ́ rí ilé ìyá ọlọ́wọ́n sàlẹ̀ fún dáadáa gbogbo yín bí ọlọ́run ti ní ká máa rí sínú wa ń dùn nípa ọ̀rọ̀ ìsìláàmù yìí àfáàdà sí aburú ọlọ́run níjọ́ bá yín ọlọ́run níjọ́ bá gbogbo wa náà. ẹ jẹ́ kí gbogbo ẹ̀yin jama lọ́kùnrin lọ́kùnrin lápapọ̀ báyìí pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. الأمانة وما أدراكم ما الأمانة wọ́n ní abára wa sọ̀rọ̀ lórí àmánà kí ni ń jẹ́ àmánà yóò bá a ní ìfọkàntán ìyẹn ni pé kí ẹ̀mí mi ó balẹ̀ bí nǹkan mi bá kángun sọ́dọ̀ rẹ pé nǹkan kan ní ṣe. kẹ́mi tiẹ̀ náà balẹ̀ pé bí nǹkan rẹ bá kángun sọ́dọ̀ mi kò sí tí ó ṣe. lákòóso ẹni tí ń jàmọ́ ẹ̀ nàá nù nǹkan mo pé ó lè má ju owó pẹ̀lú. gbogbo ẹ̀ náà ẹnu wọn bá tọ́lọ́ bá gbà wá láyé rẹ̀ á sàlàyé lónìí. àmọ́ náà parí síbi owó ẹlòmíín kọlu ọlọ́run láwọn ọ̀nà míì tí ń jàǹbá àmàna kárín ó lè má jẹ pé ń kó wọn lówó jẹ. àmẹ́rí tí ń jẹ́ àmàna ọ̀kan náà àwọn àgbààfà oníṣẹ̀ríà alimami kafawi rahimahullahu ta'ala sọ́ọ̀hìbù kìtàbí kùnìyà alimami kafawi ni al hiya kullu ma farabahu alayka alimami Tafawi ni ẹsẹ ń jà máa nà ní gbogbo àti Ọlọ́run tó bá pa kò mú sẹ gbogbo ọ̀nà táwọn òfin pé yẹn jàǹbá àmánà àmánà kọ́ jàǹbá ọkọ̀rọ̀ sọ́lọ́ lẹ́nu ni gbogbo nǹkan náà láyé táàbà fi máa fi kẹ́sìn pé ọjà ń bá àmánà àkọ́kọ́ ni pé ọta kò fi Ọlọ́run òun ló jẹ́ kí alimami káfáwí ó wí bẹ́ẹ̀ pé ntí ń jà máa nà ó lè má ma lórí owó ọ̀nà téèyàn fi ń jàǹbá máa nà pọ̀ gbogbo ọlọ́nkọ́ máa ta yèmí àtẹ̀yìn yá ẹ̀rí ní nàìjíríà ká tiẹ̀ wà yí bàbá àwọn elétò yọ lọ́wọ́ san ilẹ̀ kan dáadáa bọ́ba ti ṣe ká máa ṣe wáàsí àmánà lọ́sọ̀ọ̀sẹ̀ lóṣooṣù bọ́dà bàbá lè máa ṣe ń dojúmọ́ kí ló tì wá débi tá a bára wa yìí bàbá ń tọra wa lókun ìjàmbá àmàlẹ̀ èyí ṣe títí tí ìwọ ọ̀dà ẹnìkan wọ́n dé bẹ̀ ni ò ṣe yóò ṣe ẹnìkan lówó rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ lọ́nà èyí ṣe tá à ń tún náà mọ̀nàmọ́ná ṣe fógún ọdún tí ò gbó ìjàmbá àmàlẹ̀ ni kí ló dé tá à ń dé ní ìwòsàn wa tí òṣòògùn kọ̀sọ́dún tìjọba ọ̀gbé bọ́jẹ́ẹ̀tì jáde pé iye báyìí báyìí oògùn ń gbó lọ́lọ́ ìjàmbá àmàlà òun ni pé tọ́pìkì yìí ṣe pàtàkì púpọ̀ ó sì wà táìmìlì bọ́lá ń bá ní ọmọ nàìjíríà ṣe láti yá padà dáadáa kílu wo yí padà sí dáadáa àfi ká sọ àmánà kémi ọ sọ àmánà níbi tó kọ̀ dí sèmi kí wọ́n sọ àmánà níbi tó kọjú sí wọn náà torí pé àìsè bẹ́ẹ̀ gbogbo wa ni victims àìsọ àmánà kọ́dà ẹni ó rò pé òun ń gbádùn ní bó ń jàǹbá àmánà sàlá ìfọ̀mọ̀ ni dọ̀ṣíyàtùn victimu àìsọ àmánà lòun náà bóun náà bá òde bẹ́ẹ̀. ẹ̀rí bí ọ̀rọ̀ ìjàmbá àmọ́nà dé nílùú wa yìí bàbá. kọ́lẹ̀ ẹ̀rù ń bẹ̀ yín òbí lónìí nísìnyí láti fà àwọn ọmọbìnrin ránṣẹ́ sílé ẹ̀kọ́ bí ọlọ́ kẹ́kọ̀ọ́ àwọn kan bẹ tí ń jàmbá àmọ́nà lọ́nà ẹ̀dẹ́m àbí wọ́n mú yunifásitì professor pé ń ti rán wọn àwọn pẹ̀lú ọmọ tó tó bínú lọ́mọ iléèwé inna lillahi wa inna ilayhi raji'un. kọ́lọ̀ burú lónìí débi pẹ́mi àwọn èèyàn balẹ̀ láti rán ọmọbìnrin wọn lè kéwù mí. láti òdodo ọ̀rọ̀ ọ̀rọ̀ iléèwé nìkan kọ́. àyùmáyọ ọmọ ilé kéwù ló ti gbóyún wá láti ilé kéwù. táwọn á ń jẹ àfa olóko àfa tọ́fẹ́ bá àfa jẹ́ torí ẹ dákun lọ́kùnrin wa àtòbìnrin wa ẹ má jà fojú kékeré wo irú ọ̀rọ̀ ńláńlá tí wọ́n ní abára wa sọ lónìí wà láàyè ń gan nípìnlẹ̀ àrùn wa pàtàkì jùlọ nílùú wa nàìjíríà ìjàmbá àmàna ìjàmbá àmàna ní gbogbo ọ̀nà tó ń kálukú bí ìjàmbá àmàna rẹ̀ òun níbi àti bára wa yìí bẹ́ẹ̀. olúwa pa ọ́nà láti ẹnu alukur'an karim òun láyà tẹ̀rí tí mo kà lẹ́ẹ̀kan yìí. àbí kí n kà á báyìí náà a'udhu billahi minash shaitani rrajim bisimilahi rahman rahim olúwa ní inna allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha. وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعزكم به إن الله كان سميعا بصيرا قلوا ليلة ينزل دونيه إن إقبال إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها àti ọlọ́run ní pé gbogbo ọ̀ràn àmàna ti pamá àfi ọ̀sọ̀ àní bàbá ń fi sọ́wọ́ kọ́dọ̀ ọ̀rọ̀ ẹ dákun àtìrí mi kan ní ẹ̀mẹ́jẹ̀ nìkan gbọ́ bọ́ bá tú síta ọjà gbá àmọ́nà ọ̀rọ̀ àmọ́nà kọjọ́ ọ̀rọ̀ owó nìkan olùwà ní gbogbo àmọ́nà gbogbo ọ̀ràn trọ́ọ̀kì láyé àṣẹ ìní ọlọ́run ni pé ẹ pé o fẹ́ni ọ̀fà máa ń nà lọ́dọ̀ọ́. وإذا حكمتم بين الناس ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ọlọ́run ọba ọba wa tó ń bá ọ̀rọ̀ sọ ọlọ́run sọ̀rọ̀ àmánà ọwọ́ aníwá إذا حكمتم بين الناس wọ́n làbẹ́ bá dájọ́ láàrin àwọn èèyàn èyí wọn náà tún máa tẹ̀síìrù lọ́dọ̀ àwọn àlùfáà wọn ni zikiru kọ́ọ̀sì báàdà àmì lé àhàmìyá yìí. ajẹ́pẹ́ náà rán àmánà tọ́lọ́ fi aṣọ òní bá bá dájọ́ láàrin àwọn èèyàn kọ́nà mágàdí ilé jọ́ parí ìjà baálé ilé kí ó parí ìjà kódà ọkọ ìyàwó táwọn ìyàwó pé méjì mẹ́ta mẹ́rin tí wọn ò lè mẹ́jà tí ó parí ẹ̀ kódà bàbá láàrin àwọn ọmọ ẹ̀ ìdá akẹ́mùtún bẹ́ẹ̀ yẹn dà ọ̀nìtà kúmú bẹ̀rẹ̀ àdé déédéé dọ̀wọ́ yìí àti àyèmẹ́dájọ́ sí ni ó yà sí kíni ìjàmbá àmọ́nà ni wọ́n ìdá akẹ́mùtún bẹ́ẹ̀ yẹn dà ọ̀nìtà kúmú bẹ̀rẹ̀ àdé olúwa ní iná lọ àná ìmá yàrá ìdókòwò bí èyí tó dá lọ́lọ́run pé yín sí yìí o èyí tó dá lọ́lọ́run ṣe wá sí rẹ̀ fún yín yìí o èyí tí ó gbé yín jẹ́ bí gbádùn kọ́dà ayé yìí òun lọ́lọ́run pé yín sí yìí iná lọ àká àná sẹ̀mí àrùn bàṣí rọ̀ olúwa ilé ẹni tó gbọ́ ẹni tó rí orí ìjọ hàn orí ìyọ̀ pamọ́ orí yẹ ẹsọ sókè orí yìí tẹ ẹsọ ọgbọ yìí tẹ ẹsọ sókè ọgbọ yìí tẹ ẹsọ jẹ́jẹ́ ọmọ àmàlà tẹ ń jàǹbá lóhùn àwọn mi ń bẹ nísìnyí ọba jàǹbá àmàlà méjì ni òun ni ṣe yorùbá àwọn èèyàn bá sùn tán ọlọ́run tí èso ńkọ́ láàtà àkóòdù òun sínà tó ń wọ́dà náà. olúwa aláṣẹ ẹsẹ̀ mi ní fún gbogbo ẹ̀yìn ẹ̀dá bọ́rọ̀ bá dọ̀rọ̀ àmọ́nà ọ̀rọ̀ àjọlọ̀ ní kò sí sọ kò sí dáhùn mẹ́ o ni aso ko si lọ́ha ya múrùkùn olùwà bá parí láti pé kẹ́ ẹ sọ àmọ́nà kọ́ra nù hadith anabiwa muhammad sallallahu alayhi wa sallam ọ̀la yìí sallallahu alayhi wa sallam àdín addin amanata ila mani tamana wala takun man àdín addin amanata ila. من tábànà ولا àtàkùn من ànábì النبي yín صلى الله عليه وسلم gbogbo àmánà ee bí mo ti wí bàtí pamọ́ máa mójútó ẹ̀yin lẹ́wà ń díẹ̀ mo fàtírí ìsìn yín lọ́wọ́. ahlan wa sahlan <laughs> ee wí fún yín pé ń bọ̀ wáyà yín. alhamdulillah alhamdulillah anugbọlọdọ Ọlọ́run inú àwọn ọba mùsùlùmí tí mo wá ń dùn ọlọ́wọ́ jẹun yọ pọ̀ ọlọ́wọ́ mi jẹ nàkàlà sí ibú. a ti bẹ̀rẹ̀ àti ìyẹn kí n tó bá wọn lọ sí ń dá mọ́lá nẹ́bùwá muhammad sallallahu alayhi wa sallam nígbà tá nẹ́bí ọmọ sọ̀rọ̀ àmánà anabi ni adil amana ta ila amana kamana e bẹ́ẹ̀ bá fọ amana sí ọ lọ́wọ́ mọ́jọ́ yẹ mọ́jà bẹ́ẹ̀ èyí tó mèèyàn wà ronú pé bóyá ìjẹ́ ní ẹ̀sìn kó wọ́n fi mọ́ sí amana òun ni pé ẹ̀bọ́n náà jàǹbá mi ẹ̀bọ́n náà ṣe kí ni ẹ̀bọ́n náà jàǹbá mi anabi ni kọ́dẹ̀ ni ọ jàǹbá rẹ̀ ọ̀gbọ́dọ̀ jàǹbá ajẹ́ pé àti ibi àìmọ̀ tá a ti ń tira wa lónìí bẹ́ẹ̀ bá wí fẹ́ lómi nísìnyí pé èyí ṣe kí o ṣe nǹkan báyìí bẹ́ẹ̀ ṣe ń ṣe kí ní ọ̀dájú ni báwọn tó ní náà ẹni wọ́n kó rẹ̀ jẹ́ ní. àwọn jìyà fáwọn jàǹbá àmọ́ náà at their own level ìwọ náà ó jìyà fọ́ jàǹbá àmọ́ náà at your own level àti kì í ṣe tí ó dì ní pé ìgbòho náà jàǹbá wa anabi ló wí bẹ́ẹ̀ o sallallahu alayhi wa sallam wàlà sẹ́kùn mẹ́ǹkan anabi ní kọ́ dẹ̀ ni ọjà ń bá rẹ̀ ìwọ ọ èyí wọ̀ tó láìsẹ̀nsì fún ọ wá máa jàǹbá ẹ dákun jàmbá mùsùlùmí ọ̀rọ̀ olúwọ́ bá ní nínú alukur'an kẹrin ọ̀rọ̀ anabi ní sallallahu alayhi wa sallam tí méjèèjì ń papọ̀ sójú kan pé ìṣọ́ àmánà ara ẹ̀sìn wa ni o kò sí inú ròyìn tá a fi ròyìn mùsùlùmí pé ọ̀la màánà bí wọ́n bá ròyìn èèyàn débi pé wọ́n ń kírun wọ́n ń gbáwẹ̀ wọ́n ń yọ zàká àmọ́ bọ́rọ̀ bá dọ̀rọ̀ àmọ́ ẹ̀nà yìí tó ẹ̀ka fojú fò ẹ̀ ṣe mùsùlùmí gidi o bó ti rí nu ńgbà tọ́lọ́wọ́ máa ròyìn àwa mòmí nínú alukur'an ìjẹ́rìí bó lóròyìn wa wàlẹ́bí náà fún mi àmàlà tì yín wà áàdì yín rọ̀rùn ọlọ́niròyìn mùsùlùmí nù. àwọn ni wọ́n sọ àmàlà àwọn ni wọ́n sọ̀rọ̀ bí wọ́n bá ti lórí ẹ̀ bàbẹ́. nígbà anábì ó sì máa júwe ọkọ sí ti ní kọ́ sallallahu alaihi ní àpẹẹrẹ mọ̀nàfì kí nù tá a fi mọ̀ kí wáyé dá fún náà kọ̀ wọ́n yìí tú mi náà bẹ́ẹ̀ bá ń dá màá nà sí lọ́wọ́ ẹ̀ ní bambẹ́ yọ jàmbá yín torí náà ẹ̀ dákun bá a ti ń mójú tó ìrún wa inú àwẹ̀ la wà tá a mójú tá àwẹ̀ wa ẹ̀ dákun kè tó bí mùsùlùmí ọ̀bá alábàá náà ìròyìn mùsùlùmí nínú alukur'an karim walladhina hum li amanatihim wa ahdihim rọ̀ mùsùlùmí ní sọ àmàna wọ̀ òun lẹ gbọ́ tí àlùfáà tí wọ́n pè mí kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí sọ ni ọ̀rọ̀ gidi ni ọ̀pọ̀lọpọ̀ ẹni ọgbà ìsìláàmù láyé lónìí láyé nàìjíríà làáfàá pé ilé ẹ̀fẹ́ kọ́nà kejì nàìjíríà nìkan tẹ́ ẹ bá wo òǹkà wa mùsùlùmí láyé lónìí ibi tí mùsùlùmí pọ̀ sí jù láyé òun níbi tí wọn ò ti jagun tí wọn ò ti yẹ̀bọ́n tí wọn ò ti ta ọfà ìyẹn ni pé kò síjà kí ni wọ́n yẹ wọnú ìsìláàmù òun ni wọ́n bá lọ́wọ́ àwọn mùsùlùmí òun ni wọ́n bá lọ́wọ́ àwọn tí wọ́n lọ́wọ́ àwọn mùsùlùmí ìlú tó ní mùsùlùmí tó pọ̀ jù láyé lónìí òun ni kọ́ńtì táǹpẹ̀ ní Indonesia wọ́n jagun kẹ́nìkan tó wọ ìsìláàmù ní Indonesia òun lọ̀rọ̀ kọ́rọ̀ pé ìdà ní ìsìláàmù ẹ̀fọ́ká kò rí bẹ́ẹ̀ ibi wọn ti ní ibi ìdá wọn lò ó àmọ́ èyí tó pọ̀ jù táwọn èèyàn fi ń bọ̀ lọ́tún lè gba ìsìláàmù dáadáa ọwọ́ mùsùlùmí ni wọ́n rí pé á ah, àwọn mùsùlùmí yìí dáná bá sọ nǹkan báyìí ẹ ti bá bẹ́ẹ̀ dáná ah, bá ti wí nǹkan báyìí dáná bá ti bá wọn dòwò pọ̀ kọ́dà bẹ́ẹ̀ rántí ẹ kọ́dà bẹ́ẹ̀ yẹn bá lọ rajà fọ́gbàgbé owó rẹ̀ sí ọ lọ́wọ́ ah, mọ́kànlọ́ ń bọ́ ọ sí kò bọ́ ọ sí ọ̀rẹ́ ńlá nù fún ọ lálùkìyàmà nábì ní ńjọ tó bá dàlùkìyàmà tó béèrè ten naira àbí ten thousand naira rẹ̀ bọ́ọ̀ lò ní mọ́ wọ́n wà ní ẹ̀bọ́ kírun láyé ẹ̀mú nù rẹ̀ èwo ló pè rẹ̀ nù méjèèjì. níbi ẹlòmíì burú dé lónìí nìsín ọmọ ìgbà tí ìyá ń yá gbogbo ọjà tí ìyá kó kalẹ̀ èlò náà ni ọmọ ìgbà tí ìyá ọmọ kírun lọ́wọ́ pé kọ́ ọmọ rẹ̀ kékeré ní bẹ́ńsọ̀ ìgbà wọn ni ọlọ́ọ̀rajà kọ́ bá dàrú mọ́ ọmọ lójú ẹ ọkà bá má láì kìyàmọ anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni wọn bá dọ̀hún gbogbo ọmọ gbààyàn lójú mọ jàǹbá rẹ mọ gbọ́n àgbọ̀ ni ó di lọ́wọ́ torí ẹni tí o ṣe jàǹbá yọ ten thousand naira one thousand naira kọ́nà bọ́ ọba ló fún mílíọ̀nù dọ́là ìwọ òní òun náà ní gbà ìwọ òní bọ́ọ̀dì ẹ̀ ní òun náà ní ṣe níbo ni ó di náà sẹ́mọ̀ pé tó jẹ́ kó òye ó ní ìtafẹ́ para wa síbi ẹ̀dá ìyẹn tó wúlò níjẹ́ owó bá ti di pé kí ni èbùkù àbùkù bá àbùkù ọkàn owó náà ń tìyà náà kò sí kò sí ní tẹ́ẹ̀sì àmọ́lúwa ní ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ò ní gbé o ntí ó kú anabi sọ fún mi rẹ o sallallahu alaihi wasallam anabi ni wọ́n wá wò pé ẹ̀mú nù rẹ̀ bí wọ́n bá yọ ìran ẹlòmíì tán gbèsè tán lọ́rùn ọgbẹ́lẹ̀ ìlójú ilé ìkówó sí i lọ́wọ́ wọ́n fi sípò dọ́ba báyìí gbogbo owó tí wọ́n ní wọ́n yẹ ṣe títì wọ́n yẹ fa omi wọ́n yẹ fa náà ẹ má rò pa wà dání tá ń wí o gbogbo ẹni ọba jàǹbá àmọ́ náà ó fi irun rẹ rọ ọ́ fà wẹ̀ rẹ rọ ọ́ fi hájì rẹ rọ bọ́lọ̀ ń bá bọ̀ ṣe é tọ́ tán tí gbogbo tẹ́lẹ̀ yóò tó tán ọ̀ wà lálẹ́ jẹ́nà àmọ́ lẹ́bù yóò dínkù tẹlomi ọ̀ wọ́ọ̀s ànábi ni wọ́n yọ ìrìn ẹlòmíì kanlẹ̀ wọ́n yọ àwẹ̀ ẹlòmíì kanlẹ̀ wọ́n yọ gbogbo hajj tó ṣe láyé kanlẹ̀ síbẹ̀ náà ìjàmbá àmọ́ náà àti gbogbo abúlé mi tó ṣe ló kúnlẹ̀ lè fẹ́ yìí àwọn ẹlẹ́tọ̀ọ́ sì gbẹ̀tọ̀ wọn ọlọ́mọdé akábàámọ̀ láǹkì yá mọ̀ ọmọdé akó láyé iná àmọ́tà ìyá mọ̀ ni ẹnìkan bá mọ̀ ta ayé ń bì yìí ayé ti wà láti tún sí lọ́hùn kọ̀ sáyè mọ́ anabi sọlọ sọlọ ń gbẹsẹ lómi ogun débi pé ńgbà táwọn míì bá tún dé pé ọgbẹmí náà lójú ó sì jàǹbá fáwa náà anabi ó ní tó kù ní pé ẹ wo inú táwọn eléyìí tẹ èyí tó jalè nínú wọn èyí tó ṣèṣì náà nínú wọn èyí tó mutí nù wọn èyí tó ń bẹ nù rẹ́kọ́ọ̀dù tí wọ́n tó wọ́n ṣe lọ́run tí wọ́n fún wọn transfer rẹ̀ sínú rẹ́kọ́ọ̀dù ẹni ó jàǹbá wọn èyí tó ṣe hàn wàlá ìbò ti rí nù kí fúlọ́ǹtì ayanu bó ti rí nù àdéhùn sọ̀fẹ́ tí ò rújú ẹ̀dàpẹ̀ bí a máa kérò àwọn àdéhùn yìí fúnra wa mọ́sálásí wa lẹ́kọ̀ọ́ kọ́tẹ́rù ọlọ́run bá àwọn èèyàn ìjà bára wa dé nàìjíríà yóò dáa pẹ̀lú ọ̀rọ̀ jàǹbá àná náà àti èkì sọ́ọ́ di ọ̀ṣọ́ olórí orílẹ̀-èdè wa president muhammadu buhari ẹbí ẹ̀ kóòtù ọ̀rọ̀ rẹ̀ kan dùn ní ó ní gbogbo wàhálà tó ń ṣe tẹ́lẹ̀ pé wàhálà ń pọ̀ corruption àáfàá ti corruption kankan yìí ó ní bàbá ṣe báyìí ẹ̀ ó ní the coming generations of Nigerians will erroneously see or believe looting to be a profession kò sí máa dà bẹ́ẹ̀ lónìí ló ti di di profession kí ló kọ́dọ̀ pé ju olè à ń gbé bá à ń gbé nǹkan lè lọ nìyí ká yíwèé ká kówó ìjọba jẹ ká jàǹbá àmánà lù olórí wa ní bàbá múra sí i àwọn ọmọ tá à ń bí àwọn ọmọ kéékèèké tá à ń rí yìí àwọn padà rò pé kéèyàn máa jalè kọ́ máa jàǹbá àmánà yìí gan-an òun náà tó bẹ́ẹ̀ iṣẹ́ lòun gan kí ni gbogbo wa ń ṣe wàhálà tá a ti ṣe sí ẹbí ká lówó ká ká gbádùn ayé bọ́lọ̀ ká ti kọ́ ọmọ náà ni ìgbádùn òde lè jẹ́ torí náà ewu ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o pàtàkì jùlọ àwa mùsùlùmí táwa mọ̀kẹ́bì kan bẹ́ẹ̀ tẹ̀lé ó ti rojọ́ kí ló ń kó jọ anabiwa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run fi ṣàánú wa púpọ̀ bàbá yẹn ojú sáwọn ọ̀rẹ́ anabi jòkó báyìí ńjọ kan lọ́dọ̀ àwọn sọ̀hábẹ́ rẹ̀ anabi àmà tó àwọn philosophical questions táwọn sọ ha wípé ẹ lọ ronú sẹ́lẹ̀ ìjọta nàbí ó tó ilé yẹn gbé sí lórí ó ní ayòkùn máàlù wàrà sátìyì àhábò ilé yìí ní màlì ayòkùn máàlù wàrà sátìyì àhábò ilé yìí ní màlì yìí hùwà ànábìyí gbogbo ilé ẹtì ẹtì jókòó yẹn gbé bí ń bèrè kan ta ni owó àwọn kan owó àwọn kan ló ń wùdówó jẹ lọ gbogbo àwọn sọ abẹ ní a. máa mi nà àhàdùn ilà wà máa ní hu àhàbò ilẹ̀ ìdè ní máa ní wọ́rọ́ bàtì. kò sẹ́ni kan náà wá àdúgbò ẹgbẹ́ nígbà tó lè ọ̀dà owó jẹ̀yàn ní wúlẹ̀ ju lówó lówó lọ. ànábi ní sori bẹ́ẹ̀ àkọwé mọ́ pa fún yín ẹgbẹ́ wọn á tún mẹ́ anabi nifa inama lahu ma anfaqo wa inama la warasatihi ma sarọ anabi yẹn ẹni tí ń gbowó tiẹ̀ òun lẹnu oúnjẹ tó jẹ ń lọ wà láyé òun lẹnu aṣọ tó wọ ń lọ wà láyé òun lẹnu mọ́tò tó gùn ẹnu yàrá tó sùn nígbà tó wà láyé ah your excellence ń gbé bẹ́ẹ̀ náà lẹ́nu twenty kéèyàn ó gbé orí àìpé láàpè ni wọ́n ròyìn ẹnìkan wọ́n lọ́kọ́ nípa fifty room níbẹ̀ ńlẹ̀ ẹ̀dá tuntun lè tètè. Hmm? fifty rooms for what? it is it may amount to madness. sọ́wọ́ abẹ́ ọba fún yàrá lójú ẹ ẹgbẹ́ mi lọ yàrá lọ́la nígbà tí o gbọ́dọ̀ oṣù kẹ́yìn fún ọgbọ́n. adábìyí nípa owó tiẹ̀ tọ́ ọ bá gbẹ́ òun ni wà láàyè tó ọjọ́ tó gbádùn ẹ dákun kí lèyìn ọjẹ bàbá. gbogbo bẹ́ẹ̀ ti lè lóun ya wọ̀ bíà tó lónìí bẹ́ẹ̀ bá gbé oúnjẹ èèyàn méjì mẹ́ta kalẹ̀ fún oníṣẹ́bù rẹ̀ lọ́sọ̀ ká òdìbìtì ọwọ́ mọ́ bọ́lọ̀ ti dá wa nù. <laughs> bẹ́ẹ̀ ti wọ̀ ọ́ sí ẹ̀yà yìí nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá kàn kẹ́lẹ́ ọ̀dà bùkù àbí ọ̀dà bùkù. ẹ ọ̀dì alákànfọ̀ làwọn èèyàn máa pè é wò àní máa gbé kọ́dà méjì rẹ̀ wọ́n wó anabi ń sọ fún wa in a philosophical way pé kí n wàhálà èyí tí jẹ́ tiẹ̀ òun lẹ́nu tó ń dán òun lẹ́nu tó lò òun lẹ́nu tó jẹ gbogbo yòókù àwọn kan ló ní ìwọ kò ní bẹ́ẹ̀ bá wá wádìí lónìí bàbá gbogbo ntẹ́lómi ọlọ́run ọjọ́ tí láǹtì yá mọ̀ wàláì fún ní ìtẹ̀lẹ́ yes more than ninety percent of jàmbá àmọ́lẹ̀ tá a wí yìí tí ó de kéésì ìsìyàn lọ́rùn láì kìyà mọ́ torí nǹkan ó lè gan ni torí pé ńgbà ọba lọ pé kí wọ́n mọ̀ pé wọ́n ti bílíọ̀nù kalẹ̀ wọ́n kò ní àbẹ́bí ni wọ́n kò ní o àwọn kan ti wà ńlẹ̀ ọ̀sẹ̀ tó láyé níṣẹ́ ńgbà tó pé ní ìmọ̀ wá bẹ́ẹ̀ ara ń tí jàǹbá àmàlà máa bí àmàbí àmàlẹ́yà selfishness kí wọ́n má mọ̀ lórí ara ẹ̀ lọ́wọ́ ànàníyàn wà á bí wà síyà ló bí ọ dájú. àwọn ọmọ kan lónìí bí wọn bá ti ní àtẹ̀sí sákàǹtì bàbá wọn àwọn ọmọ aláǹdì àmọ́ wọn jẹ́ ní dúró di kọ́ lọ. èyí tó yà ànábi ń bẹ́ àwọn lónìí o àwọn ò ní dúró dìgbà tí wọ́n fi ẹ̀sìn àwọn èyí tí dáàdi ṣe èyí tó. àmọ́ ìlẹ́sẹ̀ ẹ̀dá kan sílẹ̀ ànábi sọ fún wa ń bí ẹ̀dá ẹ̀dá ọ̀rọ̀ lóṣù mo ní wọ́n dà ninety percent of cases of kìyànà jàǹbá téèyàn ó rojọ́ tí ó jìyà tí ó wọ nẹ́sílá kìyàmà kìí ṣe torí jẹ́ jẹun kìí ṣe torí jẹ́ ọwọ́ o kìí ṣe torí jẹ́ jẹ́ ògbélé òun nìkan o nǹkan ní nǹkan ní ṣe wàhálà sí o. olórí orílẹ̀-èdè south africa níbi ó ti lé lọ́dún mẹ́wàá nísìnyí bá dáàbò ẹ̀ ti rántí àwọn ìlú rẹ̀ wọ́n bínú rẹ̀ nígbà òkú jáde bíi pé ṣé ẹ gbọ́ pé wọ́n máa pọ orúkọ kọ́ńtì padà ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé kọ́ńtì kan jẹ́ sàárè ìmọ̀lódì ẹ kí ni wọ́n ń tẹ̀lé mi dr congo àmọ́ àwọn ta kàwé ń gba àjà àmọ̀ pé kí ni wọ́n ń gbé sàárè mi sàárè làwọn kàdá ẹ jáde secondary school níbi tí wọ́n bínú rẹ̀ dé wọ́n ní kọ́ da àwọn gbọ́ kó ń lọ sọ ọ́ ní sàárè àwọn ọ̀jẹ́ ó kọ̀ ọ́ mọ́ ọjọ́ tí mòbútó ṣeṣeṣe kò kú ọkọ rẹ̀ nu mòbútó ṣeṣeṣe kò wọ́n di sọ́ba tó nìkan ó ní lákàntì ẹ̀ lọ́dọ̀ àwọn èèbó àwọn ọmọ ìbí tara níbi lò ní àwọn èrò rìlíìsì owó wọn rìlíìsì tó arẹ́ rìlíìsì táǹkó lọ ẹ̀bá àwọn tiwa ní eighty billion dollars ni wọ́n bá lákàntì mòbútó nìkan ẹ̀ẹ́dàkùnrin ẹgbọ́n tí mo bèèrè ìgbé náírà o bóyá àwọn èèyàn ọ̀mà dọ́là ẹyọ ọ̀kan lónìí ẹ̀dá fún èlò ni ọgọ́rùn-ún mẹ́ta àti ọgọ́ta àbí kókó lé ń dàbí ìjẹ́ ní average three hundred and sixty naira ní dọ́là àgbẹ̀ni torí ọ̀fíìsì àwọn ẹ̀yìn ẹ̀yìn ìjọba nù àwọn ọ̀gbọ́n èyí táwọn ọ̀gbẹ́ yorùbá ti dín wọn kó fún wa òní three sixty even that three oh five ṣẹ́ẹ̀kì lọ́fíìsì àwọn official for the central bank nìkan ni bẹ́ẹ̀ bá dé commercial bank réèkì tí wọ́n náà súnmọ́ three sixty that pay. torí náà a dollar is equivalent to four hundred and fifty nine. àjẹpẹ́ bẹ́yẹn bá wá ní one million dollar ó di mílíọ̀n náírà mélòó tó ní three hundred and sixty million million mélòó ẹ̀yọ̀ kan bọ́bá wa ní bílíọ̀nù ọ̀wà táìsì three hundred and sixty million yìí lọ́nà mélòó ọ̀nà ọgọ́rùn-ún ọ̀nà one thousand ní bílíọ̀nù ẹ bẹ́jà bẹ̀rẹ̀ máa ti yà yìí. ẹ ẹ ọmọ èèyàn kan ìlú Zaire táwọn wí yìí ìyá ń jẹ wọ́n débi táwọn èèyàn lọ sa àtìtàn jẹun wọ́n wá bá lákàntì olórí wọn eighty billion dollars ah, ọlọ́run ti ṣe wá àti fún gbogbo ẹni ọba tó fẹ́ yẹ kàdà bẹ́ẹ̀ ọlọ́run ṣe wá àti fún wọn. níjọ́ tí mo bú tó kú he died in a hotel room ní Morocco wọ́n dà kó fojú lu rẹ̀ àwọn aráàlú rẹ̀ padà bínú bí wọ́n lé jáde ọwọ́ á wà ní òtẹ́ẹ̀lì òun nìkan bí jẹ́jẹ́ ń sá fún kẹ́nìkan mọ́mọ́ tó wà bí ó sì kú ẹnìkan ọ̀ma ẹni tí ó kílẹ̀ ní yàrá lọ sáré pé kí ló dé dédé ìtìlẹ̀kùn mẹ́rin látàgbẹ́ ń ti ń wá pọ̀ tìlẹ̀kùn sí mo bú tó ṣe ṣe ṣe kò kú bí adìẹ kú kalẹ̀ bí adìẹ bàbá tó lé lò lápá ń tù àti ayòkú máàlù wàràsá ti yí àhàbù ilé yìí ní máàlù yàrá ìjà tí mo bùtọ̀ gbọ́rú wá sí. kí ló ná láyé kọ́ra bẹ́ẹ̀ yẹn bá ní òun ya àpà òun yóò jẹ kú jẹ òun yẹ lójúmọ́ tiẹ̀ yìí ló lè mọ́ jẹ. and gẹ́gẹ́ bí dọ́kítà àkàbí bí ọba rí bẹ́ẹ̀ láti fẹ́ tún wá dé ẹ̀yin dókítà jẹ́ àtúwámọ̀ gẹ́gẹ́ yẹn bá ti ń pẹ́ láyé tó ní áfíríkà jìnnà máa dínkù kí jẹ bẹ́ẹ̀ fún wọn wà láyé náà wà kéde náà ni ọjọ́ wọ̀wọ̀wọ̀ bọ́ọ̀ bá ti ń dàgbà náà wọ́n máa sọ fún ọ ní ẹ má jẹ ẹran púpọ̀ mọ́ ẹ má jẹ yín o ẹ má mú mi ní kí ló dé gbìlọ̀ fún and that is why in this country for God's sake gbogbo ẹni tọ́lọ̀ ń sànú over seventy ń bẹ nù yín over eighty ń bẹ nù yín ẹ sì tún kó o jẹ at that level ẹ sì lè rọlọ́run bàbá tẹ̀ lómi kí n ṣe ìyàpọ̀ mọ́ àlùkìyàmà bàbá oníṣẹ́dínkì ọmọ bá àlùkìyàmà súnmọ́. wọ́n bẹ nínú àwọn tí màá ti ń kó jẹ́ lu yìí ẹni tó wà ní dat eh, rage nínú ọdún oríta. ọ̀kan lọ àwọn àgbà àfa àtàlàfò torí àmọ́ bí wọ́n máa rí èèyàn láwọn létí rẹ̀ ni. níjọ́ tí àfa yìí náà in another philosophical way. ọ̀pàdé ẹnìkan nígbà tá a pàdé ara títì ọwọ́ àríkà gbàlagbà lélẹ̀ ọwọ́ àní a ẹ̀tọ́ ọmọ ọdún mélòó wáyé. bí a bá ń bì náà ní with pride lè gà á èmi a wọ́n dẹ ẹlòmíràn tó yá dáadáa pé a n bá ka ọjọ́ orí mi báyìí ẹlòmíràn kò tó sẹ́ni jì kò tó sisi ẹ yìí ń jọ náà lòún wọ́n ní àwa yìí ọgọ́dọ̀ ọdún ti rí kọjá láyé nígbà táwa yìí dáyé àkọ́kọ́ mọ́bí àfa ń lọ ẹgbẹ́ kí làá fẹ́ dá lóhùn àfa àbáyé é from sixty years wà á ń tẹ́tẹ́ sí irun ilẹ̀ kọ́bìrì tó ṣìkò à ń tẹ́tẹ́ látọ̀ gbọ́dọ̀ ọdún lòdì ẹ̀rìn lọ́nà ẹ̀sà rí oṣù bẹ́ẹ̀ débẹ̀ that is the reality gbogbo dọ́tà wa bá ń pé mo di gbogbo bàbá sísì tí ń gé kéèkì bàbá sẹ́bíǹtì tí ń gé kéèkì gbogbo dọ́tà wa gbé mo di àwọn màláìkà sọ pé òkú mo di kí làwọn máa rí òkú bó ti rí nu. bọ́ba move from forty to forty one bọ́ba ẹ fẹ́ sísì lọ́lọ́run kọ fún ọ àwọn sọ pé lónìí ó ti dínkù twenty ó di nineteen <laughs> níjọ́ tí wọ́n bá ń gé kéèkì forty two àwọn ò lò kú u. eighteen afa ní mundu fifty na ama. ibi yẹn bá rìn lọ́lọ́tọ́ ní ogójì ọgọ́sọ̀ ọdún àfa ẹ sẹ́yìn ọ̀fẹ́ ìrìn ọgọ́sọ̀ ọdún wà láì gbogbo ń lọ náà sàárè ọba ti bí wa bọ́lá ti kọ́ sọ́mọ àtẹ́bí àdáná lò ọ́ wáyé ọ́ lọ àwọn mi ọ̀rọ̀ kú rẹ ọlọ́kọ́ àbí fẹ́. torí náà eléyìí tó tiẹ̀ wà very pathetic bàbá òun ni kéèyàn tiẹ̀ má rí èèyàn ṣe wá àti fún éèjì yẹ kó ṣe wá àti fún ẹ̀já ẹ̀já ẹ̀já ẹ̀já ẹ̀já yọwọ́ ń bí rán wọn. amọ̀rí náà àwọn tí òjò bí yọ lójú ju nàìjíríà lórí o òun ti kì í lẹ́nu ọ̀sẹ̀ bí òun ní éèjì kí lè fẹ́ fowó ọ̀sẹ̀ ẹ̀yin mùsùlùmí nínú wọn làwọn kí àdìsí ànábì fún ànábì lẹ́yìn kẹ́ lówó tẹ́ di ààrẹ yá mẹ́yìn lẹ́sìn rẹ̀ torí ọ̀nà míì tó nù. àwọn tí wọ́n bá gbó oyin lẹ̀ táwọn bá ń gbádùn rẹ̀ tẹ́rí bí àwọn ti lè jìyà oníjàmbá náà sọ́nà tí ọ̀dà. àmọ́ bò lówó yìí ṣe débi ó dé yìí ìwọ́tọ̀ náà ló ti rò rẹ̀ o torí wọn ló kó jọ kọ́dà àwọn òyìnbó ẹ̀ ẹ̀yìn ọ̀gbà àwọn òyìnbó ti ẹ̀yìn ẹ̀yìn olóṣèlú àwọn dá lórí àdí ìwà lọ ní èkó gan-an bẹ́ẹ̀ náà lágbára náà tí wọ́n ń gbé wọn ń kó jọra ẹ̀ náà wọ́n èyí tí bá ná láyé òun náà ni ẹ gbọ́ pé kọ́dà former president di US àti bùnmí bẹ́ẹ̀ kò ní ju ìfúnàtì lọ sí ọgbẹ́ ogun tó ń nígbèsè ayé òun náà ni àfi káwọn tí wọ́n máa wú ẹ́sẹ̀dì máa kọ́ fífi rúùmù torí kíni. ànábi kìlọ̀ fún wa mùsùlùmí o ẹni ọba gbọ́ tọ́gbà tọmọ pé òun lọ jábọ̀ lọ́dọ̀ ọlọ́run ronú sí ní tá ànábi wù yìí pé nítorí òun ṣe wàhálà sí ìfowópamọ́ ní èyí tó lọ jìyà sí yìí tiẹ̀ kọ́ òun lọ pọ̀ jù ẹ bá ti rẹ́ nìkan tó wò ń pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ ń kó àti halali àti haramu jọ kíá wàlá ìwọ lówó yìí mélòó ni ọjà ń náà nílùú lọ́mọ tọ́lọ̀ ń kọ́ fún un tó wọ́n gbé láyé òun náà bọ́ọ̀ bá ti jẹ ti ń dàgbà dókítà àfẹ́bí fẹ́ ẹ ẹ ẹ kọ̀ fáwọn ẹ̀ bẹ́ẹ̀ bọ́ọ̀ bá ti ń dàgbà ní ìjẹ̀gbádùn ayé ìgbọ́n máa wọ́n máa dínkù torí náà dákọ̀ alámàna ká sọ àmàna nínú ẹ̀sìn wa ni o nínú ntọ́lọ́wọ́ bí wa ni kò ń yú o bàbá wa kọ̀ọ̀kan aláàsọ àmàna ọlọ́run ń fi hàn wá náà ń ṣe wáàsí rẹ̀ náà fún wa mo nínú tí ká máa jàǹbá ara wa bá a ti ń jàǹbá ara wa yìí bí òun ní ara ẹni nìkan nínú ìlú tí àwọn èèyàn ti mọ̀tórí ara wọn nìkan jù ọmọ nàìjíríà yìí àti gbogbo bí ọba rí báyìí káàkiri aláàbí ni àbí haramu bàbá lọ́jọ́ kan alẹ́ nìkan láyà láyà wọ́n ti wá àti fún ọ pé àhàrámù ni jẹ́ ìjẹ́ jẹ́ yìí o òun ti ọwọ́ ni o kìí ṣe olówó rẹ̀ rẹ̀ nǹkan náà o. ẹgbẹ́ kí lè fèsì a ní tí wọ́n ti ṣàlẹ̀ ìjẹ́lẹ̀ kankan wo tá a lè dá lóhùn. ọ̀nà ẹ ẹ sinmi ọ̀dà ẹ̀sán olówó mẹ́wàá lù yìí tí ó fi àhàrámù lówó rẹ̀. nígbà tí báyìí ẹ dájọ́ ni ọdẹ ẹ̀sán márùn-ún àti wá sọ ọ́ di bí ìgbà pé pé ìsinọ́mà ẹ ahàlà wà sàlà ah, ah, ahàlà wà sàlà <laughs> Professor Abdulmajid Alabi <laughs> ahàlà wà sàlà aleykum salaam ọ̀kìjà mẹ́ta ẹ̀ lẹ́. ẹ̀rọ àti ẹ̀fà wá àyẹ̀wò ọdún ó lò ọ̀sẹ̀ dáadáa sọ̀rọ̀ nípa <laughs> alhamdulillah àti uh, a member of the house of representatives uh, and uh, uh a member of the academia àbí ṣé ẹni dàbí wàhálà academia <laughs> ahlan wa sahlan. ẹ bi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń sọ mo ní bí a bá wa gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu tá a gbọ́ ìta lẹ́yìn wí bá a ti ń ké fúnra wa yìí àwa náà máa rábò ẹ̀ torí pé bí wọ́n àti ọba wọ etí ń gbà ní nítawọn èèyàn bá yẹ experience practically ọlọ́run lè fi sí làákà yìí rẹ̀ nínú ti ìmọ̀ jàmbá àmọ́ nà máa bí ó sì ti bí sórílẹ̀-èdè wa yìí òun ni mẹ́tàlá ẹni nìkan òun ni ọ̀dájú ọ̀dájú ìṣẹ̀lẹ̀kẹsẹ̀lẹ̀ níbi ọdún mélòó kan sẹ́yìn mọ̀sánbì gánjọ́ ní èdè ń wíwí náà ọgbọ̀nmi lójú yàn ìṣẹ̀lẹ̀kẹsẹ̀lẹ̀ gan ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ni àmọ́ ntọ́ wá jáde ń bẹ̀ wá fẹ́ panilẹ́kún ju ìṣẹ̀lẹ̀ òun gan lọ kí ni ìṣẹ̀lẹ̀ náà lọ́dún kan tí pílẹ̀nì kan jáde kó ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ni gbogbo ẹ̀mí ọjọ́ mùsùlùmí ọjọ́ mùsùlùmí èèyàn kábẹ èèyàn èèyàn dáwò rẹ oníjọ tí wọn gbé yahudi kọjá anabi dìde lọ ní yahudi mọ anabi ní alẹ isa sinafa ah, ẹdá mi ní bẹlẹ ọmọ ẹ isilamu ní o yàtọ̀ fún sẹ́lu ní tutukutu o yahudi wọn gbé kọjá anabi ní alẹ isa sinafa ẹdá mi ní bẹlẹ ọmọ ẹ àwọn èèyàn wá jánu pílẹ̀nì ibi tí ń lọ rẹ àwa ń wò lórí tẹlifíṣàn báyìí fọ àwọn ọlọ́pàá tó wá ní sága láti tún àwọn èèyàn ká from the same. ẹ wà á máa try láti reconcile èyí wọn ló láta ìgbé bàálù já ọlọ́pàá tó ń náyà ní bíjà gáàsì bí kóńdó wọn ni bí ẹtúkà ẹtúkà ẹ gbéjú ló ṣẹlẹ̀ ọ̀dájú ni àti bára wa débẹ̀ àti táwọn èèyàn yìí wá wọn wá láti wá rẹ́síkú àwọn tí ẹni tí yóò tu àgbo lọ́wọ́ ẹni tí ń gbóná lọ́wọ́ ẹni tí yóò yọ àǹsẹ̀ gíga ẹ̀ẹ́dùn rẹ̀ pé iphone ló ń dé wá sí láti jọ̀bi ẹni tí ó kó dọ́là tó wà nù briefcase ẹni tí ń gbóná lọ́wọ́ nàìjíríà inna lillahi wa inna ilayhi raji'un ẹ̀yà lọ́lọ́pọ̀ ọmọ ẹ̀yìn jáde but kí ló lead wa to that ibi tó yẹ ká ronú lọ́nà torí pé èrò àwọn tí gbéyàn bá ti jẹ ọmọnìyàn nídàámọ́ ọmọnìyàn kò yẹ kí wòye wọn wá sí làtà yẹn tó lọ́wọ́lọ́wọ́ báyìí láàmú arúgbó agbó láàmú rí fóònù dín lọ́dọ̀ ẹni tí ń jóná lọ́wọ́. àmẹ́rò tọ̀pọ̀lọpọ̀ wọn náà ni pé owó wa náà wọ́n kú bí ya àbí bẹ́ẹ̀ kọ́ owó wa náà ni owó wa náà ni òun ló bí ọ̀dájú. owó wa náà ni owó wa náà ni obi àìláàánú ara ẹni mọ́ kálífà ọ̀láàánú olówó olówó náà ọ̀láàánú gíní ọ̀láàánú tálákà ọ̀kan náà ọ̀jọ̀gbọ́n ní nàìjíríà bóyá náà ni pọfẹsọ sáàmù àdìpọ̀ nínú ọ̀jọ̀gbọ́n yìí tẹ̀sí òun ló àwọn eré èèyàn méjì ni òsùn mọ́ nàìjíríà eré èèyàn méjì eré èèyàn méjì ni òsùn mọ́ nàìjíríà wọ́n láwọn wo làwọn méjèèjì aláwọ̀sán. ó ní the poor Nigerian can no longer sleep because they are hungry and the rich Nigerian can no longer sleep because the poor nigerians are awake. The poor Nigerians can no longer can, can no longer sleep because they are hungry. While the rich Nigerians also can no longer sleep because the poor Nigerians are awake. Àti ojú ọ̀jẹ̀ kíkà nípa oṣù lẹ́bí. Olówó náà wàá rọrùn sùn mọ́ torí kọ́ mọ̀ fáwọn atálíkà tí ó sùn yóò rọrùn òun ẹ̀yìn tí gbogbo wa program tó ń kọ́ ẹ̀wọ̀n ní sára rẹ̀ ọlọ́mọdé yẹn ọ̀rá burú ọlọ́mọdé àríjà ná gbogbo wa la di gbogbo la rúbu kò sí di èèyàn sáré jáde pé ẹ kí lọ́ọ́ fa gbogbo ẹ̀ ẹ̀dọ̀gbẹ́ yìí ni àwọn tí ebi ń pa àná wọ́n ń wu ẹ̀yin tẹ́ wàá nù lé ìgbé ẹ̀bẹ́ yìí náà lè dá oúnjẹ dé níjọ ọlọ́run bá ti fààyè ká gbà nǹkan wá dún láti wá kí ló fa gbogbo ń tà ń witness lónìí kí ni wọ́n pè ní bandit ní àwùjá banditry banditry ẹ lọ́ọ́ wo kí ni genesis banditry àwọn ọmọ tó di pé wọ́n wá ya nǹkan lónìí lórí masini wọn wá ja wọn ní ìlú wọn pààyàn wọn kú wọn ṣe gàgà most of them àwọn àlùmájìrì tí wọ́n ń gbé abọ́ tuwo gàgà kí bẹ́ẹ̀ yà sí wọn ni àwọn náà wá gbẹ́ lónìí pé àgbàgbọ́ tí wọ́n yóò pé bẹ́ẹ̀ bá ti rí ak forty seven kẹ ibi tí àgbọ̀ tú ẹgbẹ̀rún òní ra fún yẹn fẹ́. àwọn wo ni kidnappers most of them especially lọ́nà ní àwùjá gbogbo àwọn ọmọ tá a ti neglect for years nígbà táwọn ọmọ tiwa ti ń jẹun àwọn ọmọ tiwa wọ́n lọ ilé ìwé wọ́n làwọn lọ sí ìlú èbó and the truth of the matter ni pe ọ̀pọ̀lọpọ̀ wa la mọ̀ pé resources wa halal resources wa ọ̀kan dáńtẹ̀ àbí ká mú tẹ̀lé mi mọ̀ la. èlò lè yàn gbà títí sábà tí ń rámọ méjì mẹ́ta lọ bí èbó lọ kàwé àti mú o. wọ́n lè ẹlòmíì ó tún rán ọmọ àbúrò wọ́n rán ọmọ ẹ̀gbẹ́ gbogbo wọn bẹ UK nínú èlò ó mú tẹ̀lé mi má jẹ́ ẹ̀yìn ọjà ń bá àmọ́ ẹ̀yìn ìṣesí ẹ̀mí ń dì í gbogbo àwọn ọmọ tí wọ́n máa jẹ ẹ̀rọ̀fẹ́ ní aláǹtàmù tó délé oúnjẹ kan ọmọ tó ń bóyá pé àwọn ọmọ òun ni wọ́n ya báńdì. bàbá mo ní bí a bá fi ọ̀rọ̀ ọlọ́run tó wájú ọ̀wọ̀ wá létí ọlọ́run máa fi hàn wá káwa náà máa rí i ìjàmbá àmàlà bí màkàrà ẹni nìkan sọ́dọ̀ àwọn olówó ọwọ́ adi ọ̀dájú ìbínú ọbí ọbí ọbí ìjẹ́ni tálíkà ọ̀rọ̀ wa di bọ́ bọ́ pa bọ́ bọ́ bu yẹ́tẹ̀ ọlọ́mọ sánú wa. nínú àwọn ọ̀nà tọ́lọ́hún fi ìfira rẹ̀ hàn wá látàrí ọ̀rọ̀ àmọ́nà yìí mo sọ ń pilẹ̀ mo láàkàn mọ́ ni gbogbo wa ní bíkìn kọ̀sẹ́nì kankan tí í jèrè níbi tí ẹ̀jàmbá àmọ́nà bá gbalẹ̀ tó gbogbo báyìí dọ̀háyà victims gbogbo wa lọ́nà wo ọlọ́pàá dá yín lójú ọ̀nà ẹ̀ ọlọ́bẹ̀ ju ẹ àbíkẹ́ àbẹ̀dùn gẹ́lẹ̀ tó lọ ẹni tó ju hundred ẹni tó ju fifty ẹni tó ju five hundred ẹlòmíì ò sì jù ú lẹ̀ tán yóò pèpè lé fọmọ ọlọ́pàá pé òní ibi ṣe ń rí gbogbo ẹ̀ náà tí ó bọ́ sí òfurugbádà tora anagba muhammad sallallahu alaihi wa sallam anabi ni ìtẹ́kù dáhàwọ̀sẹ̀ màdùlù ẹ bẹ̀rù ìpè ẹni ẹ bá bò sí o fa innahu laysa bainaha wa baina Allahi hijab kò sí gàgà kan láàrin wọn àtọ́lọ́wọ́ ẹni ọba bò sí bá fọwọ́ sọ́lọ́ pé ó torí kóun jù mí lọ lóṣèǹkẹ́ láyìí ọlọ́run jàjà gbèmí ń jà ọlọ́run lèmi máa dáhùn. òun náà wàá fà gbogbo ní ọlọ́pàá fún yìí òun náà wàá máa rí lára ọmọ rẹ̀ pé láti ilé ìwé kan dé ilé ìwé kan ó fẹ́ ìlú yàgbẹ́ ó wò lọ rẹ̀ bẹ́ẹ̀ ó sí kéjì ẹ̀ lọ́hùn owó haramu èyí tí ọ̀jẹ̀ tọ́lọ́pàá ń kọ́ gbogbo wa lárí tọ́lá fa àtọmọ kíw mẹkáníìkì tẹ gbé mọ́tò yín lọ bá àwọn mọ́tò tuntun anáfó gbàlódé lónìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọ yàtọ̀ is more electrical than being mechanical ẹni tí ti ta tẹ bọ́sì nìkan tí ò yẹ tẹ iná kan bá mọ́ àbí tí iná kan bá fún mọ́ ẹyin bẹ̀rẹ̀ sí dọ́dọ̀ mẹ́ta wọ́n aa ah, sẹ́ni kan ló ti gbó mẹ́ ọmọ tí nǹkan kan ò dó o. ètò ti tèmi gẹ́rí ni o àtẹ̀wọ̀n pé nẹ́tí máa ń sẹ́ńdá bọ̀ táwọn ẹbí rí iye mẹ́ta mélòó mọ́ni aago mélòó bí mọ́tò yẹ gbóná kíní kan máa bẹ́lẹ́dẹ̀ rẹ̀ bẹ́tà láwọn bá yín fọ mọ́tò tí wọ́n bá fi láwọn ń lò ní bá ṣe báyìí òwò ṣe kí ni òrìrì náà fẹ́ fọ́ọ̀bù ẹ̀mí bá lù lọ́lé mẹ́ta ní ìdìbé kí ló ṣe lẹ́ a ó ní ẹ padà wá. ebi ọmọ wàlúwàá yìí tó ṣe lè yìí mo sì gbé mọ́tò kalẹ̀ ó ní nǹkan wá lóòótọ́ ó sì gbàjọ́ gbà ọwọ́ ajá ń gbà mí lóòótọ́ lẹ́sẹ̀ mi ò lọ́wọ́ mi wá lọ ìdílé máa nígbà wọn yìí gbowó sí mi. gbogbo mẹkáníìkì tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà kò yé mi fíkìmù lòun náà ẹ iná lè jẹ náà wàá bàjẹ́ ẹ ẹlẹ́tíríkì náà wàá gbowó wáyà. wáyà mítà mẹ́wàá yọ rẹ̀ yọ jọ̀gbọ́n náà. èmi lórí àjà lórí wáyà rẹ̀ ti ṣe ó gbàjà tẹ̀lé bí wọn náà ti ní kí wọn gbọ́kọ̀ kalẹ̀ wọ́n padà wá nù. ìwé ní àná bí wá yá méjì lálẹ́ mẹ́wàá yóò gbowó ogún ìwọ bíríkìlà náà ọmọ mi kọ́nà bó ṣe pé irú ẹ̀rọ lọ́ta yìí ní àwọn ìyàwó rẹ̀ lọ lọ́ta bẹ́ẹ̀ àwọn aláta náà máa dínkù náà yìí gbogbo ọ̀nà ìlànà ìjà ìjà ìjà ara wa tó lè lẹ́yìn ìbò gbó ìbò kú kọ́nà àti lọ́wọ́ gba aṣọ ọ̀pá márùn-ún lọ́rẹ̀ mẹ́rin. ṣé ẹgbẹ́ gbogbo wa ní fífi ìlà kan tara wa ni àfikún yìí pé níbọ̀lọ̀ bá ní kí gbogbo wọn gbọ́ ọ̀sọ́ lọ́wọ́ lẹ́nu ṣé ẹni bíbẹ̀rù ọlọ́run ní bá ti bẹ̀rẹ̀ nìkan yóò parí ẹnu pé gbogbo wa bìlíìfù pé nu jàǹbá yìí náà ni àádìí là ẹ kákọ̀ dínú bẹ́ẹ̀ àmọ́ wà láì gbogbo wa ni victims gbogbo wa ẹni tẹ sọ̀tọ̀ bá wà bóyá ṣe gbogbo ilé ìta wí ọ̀ràn máa ń lé mi ọ̀ràn máa ń lé mi àwọn náà máa gbowó iṣẹ́ tí mo ṣe. ẹ dákun ẹ já padà sí ìjọ ọ̀rọ̀ ọlọ́run nínú àwọn instances tí mo gbọ́ tó wà very same to me mo tọ́ lóyún ọba ti gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu ìyá àgbàrá wa dé náà nìyẹn àwọn real life examples ń dìbò yìí ọmọ kan dú fún èèyàn wa kan pé exam àwọn òfurufú ìjọba yìí dájú wọn ò sì ní owó èèlò lọ́ọ́ san twenty thousand naira ọ̀dà ìyẹn ràn án bàbá rẹ̀ náà sí ọ ní bàbá rẹ̀ lọ́mọ. lẹ́nu káwọn ọmọ òun náà ń bí akọ́ wọn dé lónìí bí wọ́n rí wa ọmọ òun náà lè gbóhùn náà tó gbé bàrà gba fèsì ní lọ́dọ̀ bàbá rẹ̀ òun náà náà rẹ̀ bàbá rẹ̀ sí i. ọmọ yìí tí wọ́n á pè lẹ́ẹ̀bí ọ̀sẹ̀ kan ẹ dákun sa ẹnikẹ́ni tó ń rí owó yẹn ò tí ì pè á kí ló ṣe é ẹ tó ibi lọ́sẹ̀ bàbá tó yọ ọ́ ogun wa rí ẹni tí ọ̀sánwó bàbá nìkan ní fifteen thousand wọn tó kù. real life example. ọjà rẹ̀ wọ́n àmọ́ kó o jára olólè ní onírú ọmọ tó ti náà. bàbá sì tún ní kọ́rẹ́jà àti tún kọ́nà ẹgbẹ̀rún márùn-ún ní owó tó mi ìṣẹ̀dẹ́gùn tí ó kúlóòdì ẹ̀ ọ̀dájú ni ìmọ̀tara ẹni nìkan ni another one ẹnìkan ló pè ní kọ́dọ̀ fẹ́ bẹ̀rẹ̀ fatuwa ní pé kí ni kò wọ́n ṣe mọ́ ní kí ló dé ìyàwó ń wá ṣọ́ọ̀pù yóò ti máa tajà ọwọ́ àwọn òfin tí wọ́n mọ̀ bá dáhùn wọ́n mọ̀ bá dégé ẹ mọ ẹ̀yin ìyá wa ẹni tí ó yẹ kẹ́ kọ́kà rẹ̀ ọkọ̀ balẹ̀ ní àlọ́kọ rẹ̀ bẹ́ẹ̀ ni ọba kó rẹ̀ jọ ọdún kan fún bàbá bá ń náà ọ̀wá gbé àwọn ṣọ́ọ̀bù yẹn òdì rẹ̀ bí ni o wọ́n òdì àgódì ìyàwó wa ń bèrè kékeré ní kó wọ́n ṣe kọ́ kọba lè fara mọ́ àti ọbẹ̀ ìdìbò náà ọba ọba rẹ̀ bẹ́ẹ̀ ni. àlọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ń fi ń yé wa pé bàbá gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu á ti tẹ̀ bẹ̀rẹ̀ ní o. kẹ́nìkan tí n fi ń báyìí pé kẹ́nìkan ni wọ́n máa rò pé òun ó béèrè ń bàbá rò lárò jinlẹ̀ one way or the other you must also be a victim of it yọ padà wọ náà àfi kí gbogbo wa bẹ lọ́hùn kọ́lọ̀ tí ká lè mọ̀ pé ìjọba dé aláàbí ìmẹ̀lẹ̀ tán òun ìjọ tó mi èyí tí ọba ti jẹ́ tèmi tí mo mọ̀ pé ọjọ́ rẹ̀ láti kì í á mọ̀ èmi fọwọ́ kàn án ọlọ́sọ́mọ́ta àti ìran ọ̀bẹ tó wà mo ní ọ̀rọ̀ àmánà ọ̀ma lórí owó nìkan àmọ́ tó owó lọ́pọ̀ lọ́yà á dúró mẹ́ púpọ̀ á sọ ọ̀rọ̀ àmánà mi ìtẹ́lómi náà ń jàǹbá. nínú tọ́pọ̀lọpọ̀ owó ọ̀ma tó ṣe pé wọ̀ ni nínú ọ̀nà jàǹbá àmánà mi tí wọ́n fi yẹn kẹ́ fi yẹn sí ilé ìtajà abẹ́ fi yẹn sí inú fáàmù yín ẹ sá fi àwọn òṣìṣẹ́ kan síbi kan pé ẹni ẹ máa mójútó bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé n tá n pè ní àdáyá àlùmọ́ gbogbo ẹ̀bùn téèyàn bá gbà tọ́gbọ́ ọmọ sí ìjàmbá àmàlà mi. lójú ayé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ń pe arákùnrin kan ní Abdullahi ibn lutubiyah ànábi láwọn tí máa ránṣẹ́ tó bá tọ́ sí kò pé kí wọ́n lọ gba zàkà wá ní gbogbo òmèríko ẹbí ló lòtú níyà ń bẹ nínú àwọn tá ànábi rán lọ́dún sọ̀dọ̀ lọ́wọ́ ariwo sẹ́nu. nígbà tí ẹbí ló lòtú ní yóò kó ẹrù dé ìwà ń pè sí méjì ìwà ń wípé ànábi pé àhábìhì lakum wàhábìhì lí òhùdíyà ìlàyà. sọ ànábi mo ti dé ẹ̀ráwé léyìí fún ibẹ̀ lọ́ọ́ gbà wá nù ẹ̀rọ àwọn eléyìí èmi ni wọ́n gùn o èmi ni wọ́n ṣe kí ni èmi ni wọ́n gùn ẹ wá gbọ́ fákìtà nẹ́bí sọ̀rọ̀ ọ̀sọ̀lọ̀ fúgbọ́ wọ́n yẹra wa wò ànábì bá jáde ọ̀pẹ àwọn èèyàn bí kí n máa ṣe wọ́n bá fẹ́ kìlọ̀ fún ẹnìkan lọ́jọ́ lómi náà gbọ́ kó náà má ṣe wú ẹ̀ náà. وقال النبي صلى الله عليه وسلم èyí ṣe kí ń ran àwọn kan nínú iṣẹ́ tọ́lọ́hún bẹ̀ tí mo ní wọ́n lọ sojú mi lọ gbà nǹkan báyìí wá tí wọ́n wá dé lọ́rọ̀ ànábì inú tá ànábì kọ́ wa nù ànábì rẹ̀ fi ẹ̀sùn kan ẹlẹ́sùn lójú ẹ̀ kọ́mọ́dàbí ìdójútì fún un wo le ti bi ayi lè má ma ni àwọn èèyàn lè má ma fóun la anabi ba anabi wa sọ jẹnẹrali pé èyí ti fún rẹ nìkan ṣe bí òun á di yọọ ma wá pín pé èyí mo ní ẹni lọ gbàdé o eléyìí ńkọ́ èmi wọn bù ọ anabi ni afala jalasa fi bayti abihi wa ummihi wa yunbaru ayuhda lahu amla. èyí ṣe tí o jókòó lé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n wá wò bóyá wọn ni wọ́n fi ẹ̀bùn ránṣẹ́ sí i. ìyẹn ni pé wọ́n fún ọ lẹ́bùn nítorí iṣẹ́ tá a bẹ̀ ọ́ that's the point. gbogbo ẹni tí wọ́n wá bọ̀ ọ ní ti torí pé ọ̀wà ń ṣọ́ọ̀fù ń ṣọ́ọ̀fù ìtumọ̀ ẹ̀ ní pé ńjọ́ tí ọba ṣe tí ó kó bọ́gà rẹ̀ ẹ̀ ọ́ faramọ́ ńjọ́ ọ̀gá bá ní ọmọ táwọn lẹ́ni tí tí ń tìpù rẹ̀ ní ojúmọ́ ló ní táwọn mú ẹ̀ ọ̀hún ló fi jẹ́ pé inú nǹkan kéékèèké téèyàn lè má má òun ni ọ̀nà ìjàmbá àmọ́ ẹ̀nà ni kọ́dà ẹlòmíì ọmọ sọ pé ẹ̀ mọ̀wọ́rì yìí báyìí lọ̀gá ní àtà àmọ́tẹ́yìn bá mú e yìí wá <laughs> ọ̀ lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ o gbogbo ẹni tí ń bá ti ń ṣiṣẹ́ nbì kan ó sì lábẹ́hùn pẹ̀lú wọn pé báyìí ní máa gbà bẹ́ẹ̀ nìkan bá gbọ́ ọ lówó lẹ́nu sẹ́ẹ̀nì àbíkọ ọjọ́ bọ̀ ọmọ o bàbá wa wo ọ̀gá kó pé mo yọ̀ ọ̀gá ó sì wò kókó kó wá ẹ̀kọ́ rẹ̀ ní torí ẹ̀ wo bá nẹ́bi ti wí sọ̀lọ̀ sọ̀lọ̀ ẹni tó wá gbọ́ lẹ́nu ìṣọ́ọ̀bù yìí bọ́ ọba jòkó lédè ọbẹ̀ bọ̀rẹ́ lédè ọ ó gbọ́ lẹ́nu nítorí ibi ọwà ní ó sì ti gbowó ibi ọwà nínú tí a lè mọ́mọ́ torí ká mọ̀ máa rò pé àwọn bí àwọn olówó nìkan àwọn ìjọba nìkan wọ́n ń bá wí gbogbo ń kálukú ní jàǹbá àmọ́ náà òṣìṣẹ́ ìjọba ń kọ́ wọ́n ló ń lè mọ̀tọ̀ fífi àwọn àgbàlagbà wọ́n bá tún owó ní àwọn tí ń gbé pẹ́rẹ́ sọ́lẹ́jì nìkan fọ́ gbogbo tí èèyàn bá ti ń gba ẹ̀fọ́ tiẹ̀ tó ṣe pé ní díútì tiẹ̀ òun ṣe kí ni wọ́n ló ń lè mọ̀tọ̀ fífi òṣìṣẹ́ ìjọba lónìí bí sálárì rẹ̀ bá dí ọmọ bí o ṣe complain ní akérèdé kò tó ṣe kò tó yẹ ká aláàtì yóò tó di kò tó di last month àmọ́ wọn ò rí as any source of worry to him kò kò kápẹ́ kankan pé ìjọba ní o débi sẹ́lẹ̀ aago méje àbọ̀ aago mẹ́wàá ló dé owó wákàtí kan àbọ̀ àbí wákàtí méjì àbọ̀ ti jọ́ ọ̀nì ọ̀lẹ́tọ̀ọ́ sí i ọ̀pọ̀lọpọ̀ wọ̀ ọ̀ma. Ah, ọlọ́run kọ́mọ́sá san wa àlùfáà wa tó kọ́ wa yàtọ̀ tó pé wọ́n kọ́ wa nù síra ọlọ́run ní àtúrí practical implementation of ní tí wọ́n kọ́ wa. I had a lecturer ní Islamic University ní Madina wọ́n ti kú ní tẹ̀lé Sheikh Abdulrahman Shibir ló kọ́ wọn. bàbá yìí inú tí wọ́n máa ń ṣe kọ́dà táwọn student wọn jẹ́ sábà mọ́ àkọ́kọ́ ó ní à tí wọ́n tó absent ní ẹni lẹ́sìn tí ì báyìí pé ẹ eh, ẹ very strong excuse ni wọ́n ní èmi ọkọ̀ ọkọ̀ ọkọ̀ kọ́mọ̀ nǹkan wá pé màmá ò wá lẹ́tọ̀ wọn jọ kan tí n bá tí n bá àwọn èèyàn tèmi náà rí ọ̀pọ̀lọpọ̀ lẹ́tọ̀ àti lónìí ní jàǹbá àmọ́ náà o ẹlòmíràn wà á pé gbogbo kọ́ọ̀sì gbogbo sílábọ̀sì semester kan I can teach them in two weeks ṣé bí wọ́n ti ní ọkọ wọn nù ṣé bí wọ́n ti kọ́ wọn náà nù kí n jòkó lórí jẹ́ náà sheikh abdulhamid ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá wá ní kọ́ọ̀tù àti mọ́wàá class wọ́n máa wá nóòtù ẹ̀ kalẹ̀ one hour yìí ní fún bẹ́ẹ̀ two hours yìí mo wà absent pẹ̀lú ògbó ọlọ́run at the end of the month tí wọ́n bá gba sálárì wọn wọ́n break down sálárì wọn ẹ to the number of hours kọ́ yẹ káwọn fi wà ní class, wọ́n wà á yọ france yìí táwọn ò sí ní ọ̀dà padà sí bọ́sùn èmi pè mí lélẹ́ yìí èmi ọ̀wá. sọ abẹ kọ́ o ẹ tọ́lá lomi o bí a àwọn àwọn ẹ̀sà abẹ nù. bàbá tí ń wí yìí gbogbo kí wọ́n kú nísìnyí kò tí tọdún mẹ́ẹ̀ẹ́dógún. torí náà ẹ dákun ọ̀nà àmọ́nà jíjàmbá ọ̀nà rẹ̀ pọ̀ ẹnu ilé ìtọ́lọ̀ bá ní ká mẹ́nu bà àmọ́ mo fẹ́ àmọ́ àwọn kankan ni pé gbogbo wa la lè fọ́ọ̀lù títí and gbogbo wa ni victim of ọmọ ìjàmbá àmàna. nínú ọ̀nà ìjàmbá àmàna alifiyana fi àárọ̀ ẹlòmíín jàmbá àmàna látàrí ọmọlúwàbí ọmọ ìlànà ọfà torí sí ọ lọ́wọ́ àbí kọ̀tí ẹ̀fà torí sí ọ lọ́wọ́ ìwọ ló ṣe èsì humble upon it lórí èèyàn ń wẹ̀ lọ́wọ́ bọ́lọ̀ǹtì bọ́lọ̀ǹtì kẹ́ wọn mọ́ balùwẹ̀ oní ẹ́ tí wọ́n ka páànù tí wọ́n sì fi ìwọ́ ti ń kọjá lọ jẹ́jẹ́ ẹ̀ atẹ́gùn gbé páànù kíní kan ti ń daṣọ bò tẹ́nìkan ọ̀mà ó sì rí bọ́ ọ bá dàtẹ̀ ń bì tọ́ lọ wí ọjà bá àmọ́ náà nínú ra àmọ́ náà òun làkìrí aláṣìírí àti ẹ̀wá pípa bámbá yìí èyí tẹ̀yẹ̀ tẹ̀ wá fi sí ọ lọ́wọ́ pé nǹkan báyìí máa ń dààmú òun mo mọ̀ wá fi lọ yín bọ́yá fún mi mọ́ ẹ̀ wọ́n bá jáde fẹ́ yọ àti dáhùn ẹ̀ àti ara lé rẹ̀ àti bí ń ṣe ní ìdí ọ̀jẹ́wọ́ ọba ṣe bẹ́ẹ̀ ọ̀dà ń bá àwọn ẹ̀. ó débi kọ́dà láàrin some of the elite the elite class lónìí àtàkàtà yìí kó lè mi ò rí nílùú mi àfi irú nàìjíríà ni. òṣìṣẹ́ ìjọba òun náà ni wọ́n máa tú àti ìjọba wọn lá ìjàmbá àmọ́nà ni. ìjàmbá kíni ìjàmbá àmọ́nà ni gbogbo ẹni tí wọ́n fi sí mínísírì kan àbí wọ́n fi sọ́fíìsì kan èyí tí wọn ò ní ọ sọ to the public tó ọba sọ ọjàmbá àmọ́nà ni ẹni ó burú dé nàìjíríà yìí ẹnìkan wà ní secret police lòun èmi mọ báwọn secret police fi operate nílùú mi àmọ́ ìjọnilójú lọ jẹ́ nàìjíríà yìí gbogbo operation ibi tá a lọ ní àlùsọ operation tẹ́ ń bí báyìí yóò máa dálẹ̀ báwọn ọ̀rẹ́ rẹ̀ òun náà gbogbo òun tó fi ń da ìtàn nù pé ọlọ́pàá nù ni <laughs> ọlọ́pàá nù ṣe ń sọ̀rọ̀ ìjọba síta ìjàmbá àmàlẹ̀ ni ẹ̀yọ́ máa yá wa dọ́kítọ̀ àkàbí ẹ máa bá wa jíṣẹ́ fáwọn yòókù yín ìjàmbá àmàlẹ̀ lè wọnú medical practice o gbogbo wa la mọ̀ pé níbi téèyàn ò ti ní tí ó da aṣọ bò mọ́ òun báwọn bá dojú ẹ̀ báwọn bá tẹ́kí ni wọ́n bá dojú ẹ̀ àti ntí kọ́dà ntí bàbá ò lè sọ fọ́ máa yóò wà fọ́ọ̀sì láti sọ fún dání yóò sọ fún dókítà rẹ̀. kódà obìnrin tí ò lè sọ fọ́kọ ẹ̀ yẹ́nu ń bá a pé òun ọ̀ma rẹ̀ á sẹ́n ọkọ òun tó bá gbọ́ lórí nǹkan báyìí tí ń ṣe òun yóò sọ fún dání. wàláì àìlẹ́kọ̀ọ́ ń lára dókítà mi lónìí àìlẹ́kọ̀ọ́ nìkan wá kọ́ wàláì jàǹbá àmàlẹ̀ yìí àwọn ọ̀nà ìjàmbá àmàlà níbi ọ̀nà àti ìlẹ̀ lọ́wọ́ rẹ̀ bàfi pamá àbí wọn náà lọ tiẹ̀ for one reason or the other ọwọ́ àánú position tó gbọ́dọ̀ rí gbogbo àlùfáà ti ń bá wọn wẹ̀ fún inú bí tí àṣírí etí gbò bẹ́ẹ̀ bá gbò títí láyé ẹ sì ẹnìkan ni wọ́n wẹ̀ gbogbo ẹni tí ń bá lọ sọ pé àṣírí àṣírí lágbàáyé àtọ́tẹ̀ ní níbi ẹsẹ̀ báyìí àbí àjẹntọ́ pàánì bọ́ ọba ṣe bẹ́ẹ̀ ọlọ́run ó bì ọ́ irú yà ti ń jẹ àwọn tó ń wò pé wọ́n kó jẹ wọn járí títí wọn járí náà wọn náà jẹ tiẹ̀ náà wọn náà jàǹbá kíni ó jàǹbá àmánà nínú àwọn ọ̀nà jàǹbá àmánà alkhiyana fi al-ma'arif wal-ulum à ń ń pa àmà à ń ń pa ẹ̀fọ́ àtẹ̀kọ́ ẹ̀sìn àtẹ̀kọ́ ayé ti ń bẹ̀rẹ̀ látòrí ìtẹ̀kọ́ ẹ̀sìn. àgbàfà Imam Ibn al-Qayyim rahimahullahu ta'ala Ibn al-Qayyim ní sèkìrà ńláńlá kan ó pè ní I'lam al-Muwaqqi'in ar-Rabb al-Alamin al-Muwaqqi'in ar-Rabb al àti kí ni táyà tuntun àti kí ni tó máa rẹ̀ ẹ̀kọ́ nìyẹn láti kọ́ àwọn owó those who are signing on behalf of almighty allah àwọn tí ń ṣe kí ni àwọn tí ń sign mùwàkẹ́rì náà lédè lárúbáwá ẹni ọba sign o ìbùnú kọ́lì mi ní tíra yìí mo ṣe é fáwọn tí ń ṣe kí ni tí ń sign ló kọ lọ́hùn àti gbogbo ẹni ó gbóhùn tí mo gbé síwájú yìí tí ń ké aya tí ń ké habibi bí ìgbà tó ń sign ló kọ lọ́hùn yìí mọ́sáyìí tí ọ̀rọ̀ o mọ́sáyìí tí ò ṣe kí ni wọ́n sá jẹ́ ọ̀ràn o bọ́ ọ bá ti sa ọ̀rọ̀ òjò náà jìyà lọ. wọ́n àfẹ́ lomi bá ń jà pẹ̀lú àfáà yọ́ọ́ lọ́wọ́ àti lọ́ọ́ bẹ̀ẹ́ àyàkùnrin àni ọ̀bọ̀ta rẹ̀ yìí lọ́ bá dé wá àti bọ́ ọba wí ìtọ́lọ́wọ́ ọ̀bẹ ọ̀jàmbá àmọ́nà Ibn Qayyim ní al-Muwaqqi'in gbogbo ẹni tí ń ṣe fatiwa Ibn Qayyim ní ní tẹ́mi ó fi wí lẹ́ni tí ń ṣe kíni ẹni tí ń sign on behalf of Almighty Allah. ìjàmbá àmàna ni tí wọ́n gbin àfáà lọ́rọ́ ẹ̀sìn kọ́ máa ń máa kọ́ wá lójú ọ̀gbọ́dọ̀ tí wàá wí kan. àwọn ọ̀gbọ́dọ̀ bí wàá ní rìn dandan ká wá pa àmà kí ni tiẹ̀. ìmáàmù Málíkì rahimahullah àgbàfà àgbà kínní àgbàfà wọ́n lẹ́nu ká wá gbin ìmáàmù Málíkì ní béèrè ó bí ní forty questions and Malik was able to answer only four thirty six ìjókòó kí ni Malik yín ní láàdìrì á ìmọ̀yẹ́wò ẹni padà wá kí ló alfa mi ti kú bá rẹ̀ torí kó ti project rẹ̀ as an encyclopedia àwọn alfa àkọ́kọ́ àwọn àǹtẹ̀wò ní Madina ní Maka inú tí a bá lọ́dọ̀ wọn tí wọ́n tírèèni wa ní Allahu a'lam èyí wọn bá mọ̀ àbí wọn pè yàn padà wá kò sí dojú ti mẹ́ẹ̀ ẹ̀rá dánwò lónìí àfa àtọ́ba tiẹ̀ ti di tó gba ẹ̀sán tí wọ́n ń gbé sórí tẹlifíṣàn tí wọ́n ń gbé sórí rédíò ọmọ bóun ti máa ń nu kéwú yóò máa wá fún rẹ̀ bí kọ́bẹ́kọ́bẹ́ àmọ́ káwọn ẹlẹ́jì o ẹ̀là mọ̀mọ́wàkẹ́rìnà àrọ̀bìlà rẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ kókù tó ń sọ mọ́ nígbà wọn bá ti lọ́rọ̀ ọlọ́run àfẹ́ pè yẹn wá sí kíni ẹ̀ wá sọ̀rọ̀ ọlọ́run òun nínú mi fi dùn ẹni ọ̀sán àdúrà tí n tó gba microphone kọ́dà nínú àdúrà tí ìyá tó bí mi ò lè ṣe wọ́n mẹ̀sẹ̀ fún mi ni pé ọlọ́run ní kí o ti kí o ọlọ́run òdì níjà wọn ní o ti ọgbọ́ àdúrà ńláńlá ni fún gbogbo ẹni tí ń sọ̀rọ̀ ọlọ́run o máa bẹ lọ́run rẹ̀ ntọ́lọ́run ò wí má wí bọ́ ọ bá wí ọ̀jàmbá àmọ́ náà nínú àwọn ọ̀nà ìjàmbá àmọ́ náà òun ni kéèyàn ó ní ntọ́lọ́run ò wí pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ dákun gbogbo àwa tá à ń ṣe fatiwa ẹja bẹ̀rù ọlọ́run o ẹja bẹ̀rù ọlọ́run o ẹja mọ̀ pé gbogbo alimami malik bin anas mo tún rántí ọ̀rọ̀ imami malik kan fáwọn ọmọ kí wà láwọn àlùfáà wa imami malik ni fẹ́ẹ́ máa ń tí èmi máa ń ṣe tí ó fi dàbí pé irun ta ní máìlì kí ṣe yìí tí wọ́n fi jà fà léèrè forty questions tí ó dáhùn mẹ́rin tí ó lò wọ̀ mẹ́ta títí tí ó sì rí àṣẹ máàlìkì ní gbogbo àfáà tó bá lè máa ṣe bẹ́ẹ̀ tó o pé níbo ọba fẹ́ sọ̀rọ̀ kan jáde lẹ́nu máàlìkì ní kọ́ wá kó kó kó wúra rẹ bí ẹni tó ṣe pé ọ̀fẹ́ẹ̀sì iná àtàlìjẹ́nà wípé dúdú tí mo dúró yìí iná nì àbí àlìjẹ́nà yìí iná nì kọ́ wá sọ fún rẹ pé n ti ń sọ jáde yìí ní ọ̀làǹdì mi sọ̀kan nu méjèèjì kọ́ wò ó bóyá ẹnu yóò ní bírèkì àbí kò ní ní. ó ti jẹ́ dẹ́ alimami maliki wí bẹ́ẹ̀ fi practically bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ ló kọ́ ọlọ́run imagine pé iná ní àlìjẹ́nà níwájú mi yìí n tí n bá sì wí yìí yóò gbé mi débi ọ̀kan ní méjèèjì lára àwọn ọ̀nà ìjàmbá àmàna látàrí ọ̀rọ̀ ọ̀mà látàrí ọ̀rọ̀ ẹ̀sìn òlélẹ́yìí o ètò ìmọ̀ àtàyé náà ń kọ́ bí ẹ bá jàmbá àmàna ní màtàyé náà olówó bí o olúwo bí o ẹ wo bí agbára wa ní nàìjíríà lónìí ọ̀nà tó rọrùn jù láti bá ti ìlú jẹ́ láti fa ìlú lọ́lẹ̀ òun ni kí ẹ wo educational system wọn kí sàtífíkẹ́ẹ̀tì wọn mọ̀ ní wọ́ọ̀sì ju pépà lásán lọ mọ́ à ń lọ bẹ́ẹ̀ nàìjíríà lọ́mọdé adé rẹ̀ o yes of recent. Eh? ọ̀gá wa ní jambu professor olóyèdè wọ́n tẹ̀ jambu láti oṣù tó lọ release result dìtì wọ́n ti wọ́n ní yọ jáde lónìí wọ́n lè ti jáde àwọn prọ́fù confam ẹ̀ pé ogun ọmọ tó ṣe jambu kọ́ lọ wo result ẹ̀ lónìí but the point is kí ló dé tó pẹ́ wọ́n ní táwọn ti fọ́nbà ọ̀dẹ́rù bà wọ́n wọ́n lẹ́nu mi ń bẹ nínú àwọn tó ti wà ń kó gíga gíga lónìí nàìjíríà ìwádìí padà fi hàn fóun kó ṣe jambu wọ́n bá fọ́ ni. ẹni tí òde jáàbù ni ó ti wáyé jù ṣàhádàtú zoo ṣàhádàtú azoo ìwé ẹ̀rí rọ́tí ń gbé kí. tá a bá wà kíágù kọ́lá bá àfojú tẹ̀sí owó tá a bá fẹ́ràn lu wà yìí. tẹ̀ríjọ́ tí ọba padà di pé kò sí wọ́ọ̀sì kankan fún ìwé ẹ̀rí wa mọ́ ju pé pákàdá lásán ni nǹkan dé o a sì ń lọ kò sí torí tí tó bò máa yín náà máa. how many private school lónìí ní ọ̀nà tí fi ń dọ́gbọ́n sí wáyé e resort. ẹ̀yin òbí náà lè ti fà á ẹ̀yin náà ni torí pé nǹkan yìí náà fi ń wọn tá a mọ̀ ọmọ lọ ní yìí ni pé ninety nine percent pass mo lè yóò ti bọ́ sínú every year <laughs> pé ilé ìwé yẹn guarantee. <laughs> ninety nine percent pass ìwà ẹ̀ ìnẹ́kù mọ ní gbogbo wa náà lè victim àwa náà láàmú forí fa ọ̀pọ̀lọpọ̀ onílé ìwé lónìí ẹ̀yìn lè tì wọ́n débẹ̀ èyí táwọn ń ṣe ọ̀dà èyí tẹ̀yìn náà ṣe ọ̀dà ọwọ́ àdì fáwọn náà wò pé ilé ìwé tèmi mà fẹ́ máa tú níbo ni wọ́n ń lọ ilé ìwé ninety nine percent òun náà lọ wádìí pé bó wọ́n ń ṣe é ẹ wàá rí lónìí prof nígbà táwọn ọmọ yìí bá wá déwájú wa ní yunifásitì ẹ máa wá rí èèmọ̀ tí sọ́mọ tí ó gba aaa náà nìyí ẹ àbọ̀mọ tó sọ̀ èyí kìíní kan jáàmù náà nìyí ọ̀pọ̀sibù nígbà tí èyí ṣe pé ṣé wọ́n kà dé ọ̀nà àgbà ìwọ̀n kó <laughs> mo dùn lẹ́yìn àbí wọ́n kó gbogbo ẹ̀ fóò lórí rẹ̀ gbogbo ẹni tí máa ń kọ́ntribútì sílẹ̀ náà ọbẹ̀ rẹ̀ ọlọ́run rẹ̀ ọ̀nà ìjàmbá àmọ́ náà ó lọ lè débi ẹ̀kọ́ ayé kí ẹ̀ṣẹ̀ kọ́ tẹ̀sí pẹ̀lú. à ń lọ ra rìsọ́ọ̀tì àwa abraibu ìdílétọ̀ àgbèrò ìwọ́n wọn máa nàìjíríà lónìí. ọlọ́kọ́ mọ́tò àtàánú wa ẹ̀rí àwọn ọ̀nà àmọ́ ọ̀nà ìjàmbá àmọ́ ẹ̀ pọ̀ bàbá gbogbo wa lọ́kàn gbogbo wa. inú ìjàmbá àmọ́ náà fi wíláyà ká padà àwọn pro àwọn alájà àwọn ẹ̀yọ̀ is representing the governor of the state of Ọ̀ṣun ká padà sọ́dọ̀ ẹ̀yìn olórí wa ẹ̀jẹ̀ ń káàdì àdéhìí kan ní kẹ̀kẹ́ fún yín ẹ̀dá kan ẹ̀jí kẹ́ fún wọn. kọ́lá nàbí yìí sallallahu alayhi wa sallam ànábì kíkẹ́ àtọ́lọ́ ọlọ́run kọ́ máa bá inú hadith Abi Hurairah radiyallahu anhu ọ̀nà ànábì níjọ́ kan ànábì ń sọ̀rọ̀ lárúbáwò kò kán wọlé ọwọ́ àyíwá ànábì mata sáà mata asáà àlìkìyàmọ̀ ń bọ̀ àlìkìyàmọ̀ ń bọ̀ ẹ sọ fún wa yóò jẹ ẹni ká múra nabi yóò sọ lọ́lọ́ wa àlejò ọ̀sẹ̀lẹ̀ ẹ̀nà nàbì dákẹ́ kọ̀ dáhùn. àwọn yẹn wá ń pè é bóyá wọn ò gbọ́ ni àwọn kan ni wọ́n gbọ́ irú béèrè náà wọn ni wọ́n máa dáhùn ti èsì ni tora anabi gan anabi gan sọ àmọ ẹlẹ ẹwọ dání anabi gan kì anabi sọrọ ọlọrun lórí bẹẹ wà má yá ti kú amil hawa ẹni huwa ẹni alahu akbar bá anabi ọba sọrọ ọfẹ wà fà àtijẹ tọ́ ma sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹnu tọ́ ma kọ́ lọ́wọ́ òwú bẹ́ẹ̀ anabi òwú bẹ́ẹ̀ wọ́n là anabi wa ni ta béèrè béèrè lẹ́ẹ̀kan yìí arákùnrin ni wàá jáde kílèkìnà kílèkìnà ìdàgbò yìí àti àmàna fàǹtẹ́sìrì sàá. ẹ ǹjọ́ tó o bá ti rí tí wọ́n ń ra àmàna láàrin àlùkìyàmàdó ǹjọ́ o bá ti rí tí wọ́n ń ra àmàna láàrin àlùkìyàmàdó àlùkìyàmàdó arákùnrin yóò dákẹ́ fún àǹjà nẹ́bi pé òfin ìfẹ́ ìbọn àti òhà bóòlù àwọn èèyàn ti rá ní ààrẹ wọ́n ti máa rá mọ́ ẹ̀ náà rí òun lọ́kàn yín o ẹ̀yin olórí wa. àdábì ní ìdá ọ̀sìnìdàl ìdá ọ̀sìnìdàl amr ìdá wùsìdàl amru ìlà bẹ́yìrì àmì yìí. ọ̀nà ìjàmbá àmàna ti yín ọlọ́wọ́ sàmànà tẹ̀lé náà tàwọn náà. àdábì lọ́nà tẹ̀yìn ó fi jàmbá àmàna ni pé ìjọba ti di pẹ́ ń gbé nǹkan kábi tí ti di pé kí ni ẹ̀ ń gbé nǹkan kabi tí kò yẹ ẹ̀yin a mọ̀ pé à ní mínísírì yìí ní ọ́fíìsì yìí ní dìpátímẹ́ǹtì yìí eléyìí nọ́mbà eléyìí ni a lè trọ́ọ̀tì eléyìí ló lè ṣe é tá à ń pè ní kẹ́yìn ilé ìbò ń pè ní merit èèyàn mélòó ní rí ìjọ merit máa ń Nàìjíríà today it's a challenge for all of us èèyàn mélòó ló kù tí ń rí nǹkan mọ́ ọ́n ta ló mọ̀ ló kù. ànábì níjọ́ dúró ilé bá ti ń ṣẹlẹ̀ lẹ́fà ìkíyà mọ̀ súnmọ́ torí náà ẹ dákun bẹ̀rẹ̀ látòrí àwọn olórí wa àgbà ó fi mọ́ gbogbo olórí kéékèèké náà gbogbo bí èèyàn bá ti wà pé ní èmi ní àṣàyàn díútì báyìí níjọ́ ọba ti dẹ̀ lébrétì èèyàn ẹni tó ọmọ pé kọ̀ kájú ẹ̀ tó fẹnitọ́ kájú ẹ̀ lẹ̀ bóyá nítorí pé ọ̀gbà tiẹ̀ bóyá nítorí pé ìdílé yín kọ́ bóyá nítorí pé elédè rẹ̀ kọ́ ànábì ní ọjà bá àmọ́ náà ìlú náà ẹ dákun yọ̀rọ̀ yà àìlẹ̀ ọ̀rọ̀ yìí tẹ̀yìn náà o ẹ̀yin aláṣẹ ẹ dákun gbogbo bíjẹ́ yìí náà bá náà ní ìwọ́n lọ ẹ̀ lé mójútó gbogbo ẹ̀ ìdí ń gá aláṣẹ náà àwọn èèyàn náà lẹ́yìn pé wọ́n máa ṣe léyìí ànábì ní ẹ má gbé kábi tí ò yẹ rẹ̀ kọ́nà bí yẹn ọba bínú kọ́nà bá ba wá nǹkan mí fún lọ́tọ̀ ẹ wo nínú ọ̀nà ìjàmbá àmọ́lẹ̀ yìí tó tún kẹ ẹ̀sùn pẹ̀lú pàtàkì jùlọ ìṣe máa ń fìdí sọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ìmọ̀ ti tẹ̀sí yìí o ìmọ̀ tẹ̀sí yìí máa ń jọ àmọ́ mo láwọn example àwọn tẹ̀sí yìí bọ́rọ̀ bá dọ̀rọ̀ ẹ̀sìn ìka mélòó náà wọ́n oyè mélòó náà ní bẹ lórí ẹ̀sìn nínú ìjọba oyè mélòó náà lẹ̀ fún wa legal adviser on religious affairs chairman hajj president board èwo ló tún kù yọ̀rọ̀yà inec ọ̀fẹ́ tán ẹnu díẹ̀ yìí náà ṣe ń jà àmọ́ ẹ náà ọwọ́ á di pé àáfàá ti ń ṣe jálàbí fún wọn tẹ́ ẹ mọ̀ pé kọ̀ọ̀kájú ẹ̀ tẹ́ ẹ mọ̀ pé òun bọ̀ ọ̀mọ kọ̀ mọ́ kọ́dà ọ̀mọ fájì àdáadáa ìjàmbá àmánà ni o ọ̀dà ìjàmbá àmánà ẹ dákun ẹ wòye sí èyí tó tiẹ̀ ní ṣe pẹ̀lú ẹ̀sìn nílùú náà ni ẹ wàá rí i pé kìí ti wá ṣe pé kọ̀ sáwọn tó kájú ẹ̀ wọ́n yẹ sọmọ ẹgbẹ́ yẹn ṣe ọjí blọ́jà èyí tẹ́ ní ògbẹ́ is a key point ẹ wọ́n yẹ sọ ọmọ ẹ̀dá tó bọ̀rọ̀ bá dọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ má fẹ́ gbẹ́ tó mọ́ ẹ̀dá wo ta lọ́kájú ẹ̀ lọ́rọ̀ àlẹ́bí ní bàbá tí ń gbé síbi tí a mọ̀ pé kò yẹ ìjàmbá àmọ́ ẹ̀ lọ ọmọdé jẹ́ ká sáré ká sáré mẹ́mbà. àwọn yẹn jẹ́ àgbà rẹ. sẹ́ni pé ọ̀rọ̀ fọ́tà bìkì inú. àwọn bẹ́ẹ̀ dàkún ẹja rò dáadáa. Prof, you are a distinguished academic. I know that for sure. gbọ́dọ̀ yàtọ̀. àwọn tá à ń kọ́pì. tá ní alágbára àgbáyé gbogbo democracy tẹ́lẹ̀ ń practice yìí náà ebi ìta làá ń wò wọ́n. one of the best democracies in the world today is America. nínú àwọn tẹ́ ń wò pé bí wọ́n ti ṣe bí bí wọ́n ti ṣe nìyí. etí ìrìn wí yìí kò rí bẹ́ẹ̀ lọ́hùn. ọ̀pẹ́ eléyìí jẹ́ ọ̀pẹ́ jù. ẹ rí a president tó jẹ́ democrat tí ó bá yẹn defence minister yóò lọ yẹn gíní republican lẹ́yìn tí ó jìnnà tí mo lè cite examples ní amẹ́ríkà pé bọ́rọ̀ bá dọ̀rọ̀ ètò ààbò wọ́n fi tẹgbẹ́ tó lamẹ́ríkà ẹ̀nà bá kájú ẹ̀ torí pé èyí tó pàtàkì jù lọ́dọ̀ tí wọ́n lò bẹ́ẹ̀ náà lọ́wọ́ á nà gbogbo sectors yòókù náà àmọ́ ìfimú nóòtì dáadáa òun ni pé bọ́rọ̀ bá di ọ̀rọ̀ defence in the US kò sí party affiliation president republican yóò lọ mú èèyàn wá ní democrat can you work with me ọlọ́nìyẹ oní democrat náà lọ mú from the republican party nígbà wí ni o a pété ni ó máa ẹni tí òsín náà ṣe kíni ẹkọ jẹ àwa náà wí bẹ́ẹ̀ àmọ́ ẹ dákun ẹ wòye sí èyí tí ọba jẹ tí ó kó bá wa àti ọmọ jẹ àmọ́ ìjọba jẹ tí nǹkan wà á. ẹ dákun èyí ò lábẹ́ ẹ̀ lórí tí o ẹ mẹ́jà á gbé síbi tí a mọ̀ pé kò yẹ ọlọ́nkọ́ mẹ́ta sàmì náà gbogbo wa ọjọ́ ti lọ bí a bá ń sọ̀rọ̀ yìí lọ báyìí lórí ọ̀rọ̀ àmọ́nà àmọ́nà tí àmọ́ torí gbogbo sectors of the society àmọ́nà ní ìjàmbá àmọ́nà kan mo ní pàtàkì jùlọ nírò ìlú wa nàìjíríà yìí èyí tí wàá fi da ẹnu dúró ní lẹ́kṣọ̀ tòní. tọ́ àwọn ní àṣàlàyé rẹ̀ kí ló ẹ̀. ẹ̀rí inú oògùn tá a lè wá sí ó sì gùn mọ́ mi pé ẹ̀yìn aláṣẹ náà ń bọ̀ dandan ti wá ní ọlọ́run ó bí àwa náà bá àbá tó yín márùn a gbọ́dọ̀ yín ti géètì àwọn èèyàn géètì yín ni àmọ́ a gbọ́dọ̀ gbà yín ní ìmọ̀ràn sẹ́rí nù tí ó yẹ kí a work to work ní nàìjíríà tí mo rò pé tọ́lọ̀ ń bá ní kárí yanjú yóò sọ ọ̀bọ̀ ọ̀pọ̀lọpọ̀ kìíní value ta inherit the value system we inherited For the change àwọn bàbá wa wọ̀nyí ẹ má bínú bàbá bóyá tàwọn tó tiẹ̀ tó ju àwọn lọ etí abá lọ́wọ́ wọn pé wọ́n kà fún pé a. Ah, lọ́dọ̀ wa ní lọ́yà wa ní ránkà dèdè bẹ́ẹ̀ náà máa ń wíyà yìí bó lẹ̀ yí wí ránkà dèdè sàdánkátà èdè wa náà sàdánkátà àlejò ẹ̀kọ́ ni ọ̀dà àbùn yìí kí wọ́n ṣe sàdánkátà yẹn kò sí sàdánkátà kan lónìí owó ni o kò sí wọn sàdánkátà mọ̀mọ́ wọn ò sàdánkátà ẹ̀kọ́ mọ́ wọn ò sàdánkátà integrity mọ́ wọn ò sàdánkátà òótọ́ mọ́ àfi kówó wà ń bẹ̀. eléyìí is a real problem. kọ́nà àfọ̀wọ́n àti lónìí àwọn àkàtì bá a débi pé àfọ̀ àti wọn ó pè tó ń lóòótọ́ gbé mílíọ̀nù kalẹ̀ wọn ó pè fọlá bí ẹnu àfẹ́ mi fún yóò wù. àmọ́ngò ti di pé nǹkan value nísìnyí òun ni materialism kò sí bẹ́ẹ̀ ti lè fóun jẹ́ kínní kan tó prof ọjọ́ mi lójú prof nígbà wọn announce professorial appointment mi my expectation ni pé káwọn ọmọ abá mi gbé ẹ bá fi mú làwọn ẹ̀ka bá fẹ́ di prof ṣe máa fún wọn ní ọba di pé prof ẹyin náà mọ àmọ pé yín ní o lọ́njì <laughs> ẹ iná lẹ́yìn náà wílẹ̀ gan o nígbà mọ́lé gómìnà mẹ̀kúnnù ẹ̀ẹ́dẹ́ mo wá lè mí náà bẹ́ẹ̀ nù mẹ̀kúnnù ọ̀dà ah, ìjọ ònú lè pòfẹ́sọ̀ lónìí ara ń tó tẹ̀lé náà nù wàláì wọn ò bá lù lára pòfẹ́sọ̀ mọ́ àti èlò láàrin gbà lọ́wọ́ tiẹ̀ náà wọn ò bá lò nǹkan kan lára àfa àmọ́ lónìí àfẹ́gbó ni kí làwọn náà mú wa láti ẹ̀wá kéde olóṣèlú wọn wọn kọ́dà wọn ò fẹ́ wádìí ìfẹ́ ìṣe bí ọ̀dà àti ìtọ́ da wọ́n sá ti gbé nǹkan kalẹ̀ eléyìí root cause ńláńlá ni fún jàǹbá àmọ́ náà torí pé gbogbo ẹni tẹ́ ń gbé kọ́sá ti gbé nǹkan kalẹ̀ yìí ṣé owó tara tiẹ̀ náà ni wọ́n máa gbé kalẹ̀ ní gbogbo ìgbà. bẹ́ẹ̀ ni ọjà àwọn ọmọ ẹgbẹ́ kọ́ máa. ọlọ́run ọ̀sán mẹ́ta wa àkọ́kọ́ nìyẹn ẹ̀jẹ̀ àwa ń bi wá àti wa ẹ̀jẹ̀ àwa ní ọ̀nà ètò ẹ̀fọ́ wa tá a fi try láti pe àwọn èèyàn padà to the old value system ó pè wá nínú àwọn olóṣèlú first republic bàbá náà ti kú lónìí ó kú láìpẹ́ yìí náà ní maita masule damasa ní kano or something damasa ní kano mo wo bàbá yìí ọ̀nà in an interview tó bí ìbò lójú ayé rẹ̀ wọ́n bí wọ́n ní ẹ̀yin olóṣèlú republic àkọ́kọ́ nínú àwọn táwọn rí sẹ́yìn ti yàtọ̀ ni pé owó onírìmọ̀ gbẹ̀yàn gbọ́dọ̀ lówó onírìmọ̀ bó bá di lọ́lọ́gbẹ̀ ìlú yìí kò kò sí lára sí i and that is the proof gbogbo àwọn sàdáwọ́ náà gba àwọn sàgárí wọ́n ti jẹ mínísítà rí kí wọ́n tó padà di pírẹ́sìdẹ̀ntì náà kó kalẹ̀ bàbá ìwà ni ara tó ń identify ọgbọ́n tí ń wí náà ó ní value tí society value nígbà táwọn ń jẹ́ olóṣèlú ó ti yàtọ̀ fún tẹ́yìn sòsáìtì tòní ìfẹ́ ẹgbẹ́ kínní ọlọ́run gun òun gbígbọ́ alẹ́ ìdáàbò kan ọlọ́run mọ̀ ní kánò òun mọ àwọn tí ó sọ fáwọn ọmọ wọn tí wọ́n bá ń lọ léèwé pẹ̀lú àwọn ọmọ olówó ẹni tí sòsáìtì bá ti fura kówó rẹ̀ ò ṣe kínní ọ̀mọ́ ọlọ́run kálukọ́ sọ fọ́mọ rẹ̀ pé làmọ̀ yín bọ́ bá gun kẹ̀kẹ́ tó bá lóun fẹ́ gbé ọ mọ́gun o òróró haramu ni bàbá rẹ fi ra kẹ̀kẹ́ eléyìí ó fi ọmọ rẹ pé ọ̀nàmọ́yìn sọ ọmọ ọmọ ẹ̀nàmọ́yìn tí wọ́n bá mọ́tà tí mo ní ni mo gbé fún ọ lọ léèwé yìí bẹ́ẹ̀ bá jẹ búrẹ́dì kù tí wọ́n ní ọgbà má jẹ́ o búrẹ́dì kí ni búrẹ́dì haramu. ó ní àwọn èèyàn wá rí i pé ní kò pé kéèyàn kó wo haramu torí pé kí ló dé tó ń kálukú bí kó tó fẹ́ ló ọ̀fẹ́ ní ẹ̀fẹ́ ní jẹ́kínú ẹ̀fẹ́ ní bí yọ wà á dé àwùjọ bá àwùjọ tá a wà yà yọ wà á wo owó kú wò báyìí pé wọ olè tó ń kó yẹn jẹ wọn ò ní kàkú àwọn ọmọ ẹ̀ náà mọ̀ sọ fún mi bàbá ìlú lẹ́yìn náà wá ní báyìí gba àwọn ọ̀rẹ́ àmọ́ sáńgá ni wọ́n gbó kẹ̀kẹ́ wọ́n ní kẹ̀kẹ́ aráàlú ni wọ́n bá da búrẹ́dì bí wọn wọ́n ní búrẹ́dì aráàlú ni ẹ̀dá fún ẹ̀ wọ́wọ́ mi. bàbá yìí ló sọ bẹ́ẹ̀ ẹ̀dá kò bí wù válù báyẹn báyẹn tó ní value system wa lóòótọ́ kí ni ní ìdìbẹ́ni kan láti máa kó bílíọ̀nù láti máa kó mílíọ̀nù owó olówó. ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì níwáàtí wa ní pàtàkì eléyìí kan ẹ̀yà àlùfáà wa àtàwọn ọmọ kéwù náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́sìn ìtọ̀hún ó ti máa wọn àtẹlẹ àmásàkàtà ní lọ́dọ̀ mùsùlùmí náà ní. ẹni tí ń ṣe wáàsí fún ẹni ó kó owó olówó wípé haramu ni pọ̀mọ̀pọ̀mọ̀ àfi ẹ̀dá títọ́ lọ́wọ́ àfi ẹ̀dá kí ni ẹ̀dá títọ́ lọ́wọ́ ẹ̀bùn wọ́n ti dá sí ẹ̀sádà títọ́ lọ́wọ́ ẹ̀bùn wọ́n ti rí ẹ̀sádà títọ́ lọ́wọ́ ọlọ́wọ́ òwú bẹ́ẹ̀ o. النبي صلى الله عليه وسلم النبي إن الله allaha ولا يقبل إلا illa tayyiba ọba tó ma lọ́lọ́run o kò sì ní gbà kankan àti bí ọmọ ẹ dákun ẹ já ní kọ́rẹ́jì yìí kálí máa sọ fún wọn pé a ètò ẹ̀kọ́ wa yìí kò bá mẹ́sálásí èyí tẹ́ ẹ̀kọ́ wa yìí àgbọ̀rọ̀ fi kọ́ lé àwa là ń gbẹ́ wọn lónìí àwa gan là ń ṣe kí ni là ń tẹ káàdì òun ni mo máa ń kọ̀m̀pì àwa pẹ̀lú àwọn tá a máa gbọ́ tá a láwọn kèfèrí àwọn kèfèrí ẹ jẹ́ ń sọ̀tàn kò fáàrù kùrẹ́ẹ̀tì kan fún yín káfí wá dá mi dó fótó ní. gbogbo ẹ̀yin ìyá bàbá wa tẹ́ ẹ ti lọ Mẹ́kà ẹ̀yin tẹ́ ẹ ti lọ náà lọ́wọ́ ti rọrùn ẹ̀yin tí ò tí ì lọ ẹ̀jẹ̀ ń challenge yín ẹ bá dé Mẹ́kà ní ẹ wà á rí ibì kan tó dàbí tẹ̀mí sáfù fún wọn ọ̀wà èkó àbí káàbà ti rí àwọn ọlọ́pàá wà á dúró ó ní àtọ́pẹ̀lẹ̀ tẹ́ lè gbà wọ́n bẹ̀ tẹ́ tún lè jáde bọ̀tọ̀ ọlọ́pàá máa prevent yín pé wọ́n wọ ibi yìí máa lọ báyìí wáyé because ẹ rí ibi tí wọ́n wà tẹ̀mí sáfù yẹn ara káàbà ni ara kí ni ara kàábà ni bẹ́ẹ̀ bá wọnú rẹ̀ báwo kò ṣe tàwáfù o tàwáfù rẹ̀ ò pé o àfi kó fòun náà papọ̀ mọ́ kàábà ní tó yí kò rẹ̀ bọ̀ kí ló fà á tó ń firi bẹ́ẹ̀ kádẹ́bù Muhammad sallallahu alaihi wasallam tó dé àwọn táwọn gbé kéde nínú àmọ́ bá ní ti tẹ̀mú wọn dà kàábà ní èdè àti erin fún renovation àgbàrá ńlá òjò.

àwọn èèyàn wa ẹni tó lé mílíọ̀n yọ wà wọ̀ tó yọ wò wá ẹ̀gbọ́ táwùsàn yìí nìkan ni ẹ̀mí ìyẹn balẹ̀ pé wọ́n lè yún náà láfẹ́ wọ́n gbà ẹni ó ní hundred ṣé ìtọ́ tọ́ mọ́nù àwọn ò ní lọ́jọ́ mọ́ ìyọ̀ náà wọ́n nígbà wọn wá kó gbogbo ìjọ wọn wá bẹ̀rẹ̀ pé owó yóò ká kí wọn ó fi lé foundation kí wọn ó sì máa ògiri kàábà kó yí gbogbo bí ó yẹ kó ká wọ́n wá mọbi tó ma èyí tó wá kù wọ́n wá sàmì tẹ̀mí kakù yẹn táwọn ti ń bọ̀ wọ́n lè máa mọ̀ pé owó aláàlí ni ò tó láti dégbé ni láti fi máa ń àwọn táwọn ń pè ń kí ni tiwa lónìí àfa ni ọkàn àfa àtòmí ọkàn máa kéwù. Eda dákun ẹjẹ́ á máa emphasize accountability báwọn èèyàn bí wà á tiwọn ẹjẹ́ á fún wọn mọ̀ bá anábì tó ní ìyè pé kọ́dà ìdè yẹn ó fi hàn yàn tán láti máa ń bẹ̀ o èyí dè yẹn ó fà tán láti máa ń o gbogbo a gbìyànjú rẹ̀ ọlọ́run ọba wa tún lu wa ṣe yóò ká yẹ wọ́n dá yóò wá ká máa náà rọrùn Eh, mo rí inú invitation card mo sì rí iwájú mi náà nísìnyí gbogbo ara ń tẹ́sí lónìí ni empowerment ẹ̀sìn ọlọ́wọ́ sàn yín lẹ́kàn dáadáa eh, irú nǹkan báyìí náà irú tó dáa ká máa ń láwùjọ mùsùlùmí ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí tí wọ́n sàn wọ́n lọ nìyí tí wọ́n kó wọn lọ nìyí bàbá rẹ̀ yìí tẹ̀sí báyìí náà ọ̀yà àtàbí àtúnyẹ̀ká fún yín. ولم يمكن ينفعه هذا والله اعلم وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين ọlọ́run tó san àwọn akọ́bù wa ní ẹ̀sán olóore. a rí i pé láti bẹ̀rẹ̀ wọ́n ti ká mọ̀ wípé gbogbo ohun tí ó bá jẹ́ ọ̀ràn yẹn lé ẹnìkọ̀ọ̀kan wa lórí láti fún ọ̀làǹpè ní àmánà. àwọn àfáà wa wá tọ̀ ọ̀nà átàrí tó sọ pé hadithun náà fa bí máa yá àrùtò ńtọ́pọ̀lọ àwọn èèyàn bá gbé ní òbí bá wọn sọ̀rọ̀. mo rò pé gbogbo àwọn tá a wà níbí èèyàn bá ló ń lọlé tó kò bá ló ń lọlé ìwé kò bá ní sọ́wọ́ ń tó kò bá sì ní òwò ló ń ṣe èèyàn bá sì ní mo ti gbé bàbá àkàlẹ̀ lónìí gbogbo wa la rí ti àdìmú. wọ́n sọ lọ́nà tó gbà yé wọ́n pa obì wọ́n sì yọ àdìmú ẹ̀ ọlọ́run ọba kò ní bí ọwọ́ àtàlọ́ àtàbọ̀ yín ọ̀nà òjò kí ó máa dáa kò sì ní sí i láti mọ. gbogbo wa náà bá a ti gbọ́ ọ̀nà òjò kó wúlò fún aláyà tí wọ́n ti yá mọ́. a ní dùnà fẹ́nu nítorí àsìkò àwọn elétò máa jẹ́ kí a máa kàn tó tún kàn lẹ́yìn eléyìí. ọlọ́dà nǹkan bá a wa ní àwọn prof wa ní ẹ̀sán dáadáa kí gbogbo wa gbọ́ gbàdúrà kó mọ̀ nínú àwọn háìrán.